رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم أهلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون الحمد لله أيوة الله بعد صفوة إني أسلام àwọn ẹni tó ṣe pé wọ́n ti tọ́lọ̀ wọ́n ti dáadáa nílé ayé lè wọ́n náà ti ti san wọ́n lẹ́sìn dáadáa tí o tún san wọ́n lálẹ́kùn ẹ̀sán lórí dáadáa tí wọ́n ṣe wọ́n náà bá wọn fún wa nírò nípa kíni ẹ̀sán àwọn ẹni tó ṣe pé wọ́n gbélé ayé fẹ́ náà wọn ò fẹ́ náà sísẹ̀ ni wọ́n fẹ́ náà wọ́n náà bá ẹlẹ́dàá wa. wọn والذين كسبوا السيئات àti wọn yàn láàyè jẹjẹ ó ẹni tí àwọn ti awon se níṣẹ́ iṣẹ́ bú òní wọ́n gbe gbélé ayé ṣe gbogbo nǹkan takòtò ọlọ́run ni wọ́n yàn láàyò جزاء سيئة ha ẹ̀san àìdá àìdá náà lọ́wọ́ fi sàn fún ọ eléyìí ń ṣe àfihàn. báàánú ọlọ́run ṣe pọ̀ tó àìdá kan téèyàn bá ṣe ẹ̀sán àìdá ẹ̀yọ̀kan ní ọgbà ṣùgbọ́n dáadáa ẹ̀yọ̀kan tẹ́ bá ṣe ẹ̀sán dáadáa mẹ́wàá lẹ́gbà ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n ní man jaa bil hasanati falahu ashru amthaliha ẹnikẹ́ni tó bá ṣe dáadáa ẹ̀yọ̀kan irú rẹ̀ mẹ́wàá tọ́lọ́wọ́n bó fi san fún yàtọ̀ sí àìdá eléyìí tó ṣe pété bá ti ẹyọ kan àìdá ẹyọ kan náà ni wọ́n kọ fún yín wọn ò ní so nílọ́po mẹ́wàá gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣe dáadáa téèyàn bá ṣe nílọ́po mẹ́wàá ó túmọ̀ sí kó àánú ọlọ́wọ́n bá wá pọ̀ a rí i pé tó bá ti dọ́gbọ̀n dàlùkì yá àmà àwọn kan wà lùdẹ́nà àwọn kan wọná wọ́n wá kó àwọn kan sórí àárọ̀ sórí ògiri tó ga ògiri tó ga tí ń bẹ láàrin àlùjáná àti iná ibẹ̀ ni wọ́n kó àwọn kan sí wọ́n pè wọ́n ní ashabul àárọ̀ àwọn ẹni tí wọ́n máa bẹ láyé tó ga wọ́n ní kí tí wọ́n fi kọ́kọ́ kó wọn síbẹ̀. Si sẹ́ńtì pé kò sílé kẹta alákìyàmù ẹni tí ó bá ti wà àlùjánnà àwọ̀nà ẹni tí ó bá wọ̀nà àwọn àlùjánnà kí wọ́n á nìtumọ̀ eléyìí wọ́n ní sẹ́ni wọ́n kó wọn síbẹ̀ nítorí dáadáa àtàìdá wọn dọ́gba dáadáa àtàìdá wọn dọ́gba ẹ̀sìn mọ̀kànlélí dáadáa tiẹ̀ bá tẹ̀ wọ́n àwọn ni wọ́n wà àlùjánnà ṣùgbọ́n ẹni jẹ́ pé dáadáa tó ṣe ó ṣe dọ́gba pẹ̀lú àìdáa tó gbé láyé ṣe àwọn eléyìí ò ní wà àlùjánnà o àwọn ni wọ́n kó sórí àyè tó ga tó ń bẹ láàrin àlùjánnà àti iná wọ́n á ní àwọn èèyàn yìí kí ló tó tó àti sọ dáadáa wọn ṣe ó ṣe dídí pẹ̀lú àìdáa wọn nítorí wọ́n kà wọ́n rí pé wọ́n dọ́gba ni Ibn Mas'ud radiyallahu ó ní aburú lọ́rọ̀ rẹ̀ o tani gbogbo ẹni tí mẹ́wàá rẹ̀ ṣe déédéé ẹyọkan rẹ̀ mẹ́wàá rẹ̀ ṣe déédéé ẹyọkan rẹ̀ torí pé gbogbo dáadáa tó bá ṣe kan mẹ́wàá wọn fi san fún ọ àìdá tó bá ṣe ẹyọkan ẹyọkan wọn kọ́ lẹ̀ fún ọ ẹyọkan rẹ̀ wá ṣe déédéé mẹ́wàá rẹ̀ mẹ́wàá rẹ̀ ṣe déédéé ẹyọkan rẹ̀ ó túmọ̀ sí pé ní ni ọ ẹni tí dáadáa rẹ̀ àtàìdá rẹ̀ bá ṣe déédéé ara wọn kì í ṣẹ́ni rè o nítorí pé a ń rí i pé sọ́mà sọ pé dáadáa àti àìdá ṣe déédéé ara wọn nítorí dájú ni wípé àìdá rẹ pọ̀ ju dáadáa rẹ lọ lọ́nà lọ́kọ mẹ́wàá ṣùgbọ́n àna ọlọ́run tí fi máa sẹ́yìn lẹ́sàn-án lọ́kọ mẹ́wàá lórí gbogbo dáadáa kan tẹ́yìn bá ṣe ìnáwó ọlọ́run tó fi sàánù rẹ sí dáadáa àti àìdá rẹ fi dọ́gba torí ẹ̀ tẹ́ bá ṣàìdá yọ̀ kan wọ́n kọ́ lẹ̀ àmọ́tẹ́ bá ṣe dáadáa mẹ́wàá lọ́lọ́wọ́n bá kọ́lẹ̀ fún yín ètò sì kéré jù ní mẹ́wàá ọlọ́wọ́n bá tún máa ṣe nílọ́pọ̀ fẹni tó bá fẹ ọlọ́wọ́n á ṣe tó bá ìbáyé wa ó túmọ̀ sí wípé irú àwọn ẹni tí sórí tó ga ti ń bẹ láàrin àti náà yẹn fi pé wọ́n padà kó àwọn èèyàn yẹn sí ọgbà àlùjẹ́nà nítorí ńgbà tí wọ́n wà lórí àyè tó ga yẹn tọ́lọ́n bá ti mú kójú wọn sí lọ sọ́dọ̀ àwọn àlùjẹ́nà wọ́n máa bẹ lọ́n pé wọ́n lọ inú àwọn eléyìí ni kò já máa bẹ tójú wọn bá ti lọ sọ́dọ̀ àwọn ọmọ náà wọ́n máa bẹ lọ́n pé wọ́n lọ́n wọ́n ti wá lọ́kàn nù rú àwọn eléyìí nígbẹ̀yìn gbẹ̀yìn ọlọ́run bọ́ kó wọn sí àlùjẹ́nà nítorí pé kí ọlọ́run kọ̀. والذين كسبوا السيئات أن جسدوا جزاء سيئة بمثلها ẹ̀san ìdá irú àìdá tí yẹn sí náà ni tó bá ṣe àìdá ayọ̀ kan wọ́n kọ ẹ̀ṣẹ̀ kan lẹ̀ fún àìdá méjì ẹ̀ṣẹ̀ méjì àìdá mẹ́wàá ẹ̀ṣẹ̀ mẹ́wàá ṣùgbọ́n nínú Islam tí yẹn bá ṣe dáadáa ayọ̀ kan ẹ̀ṣẹ̀ mẹ́wàá lọ́lọ́run bó fi sàn yàn eléyìí túmọ̀ sí wípé tí èèyàn bá fi islam sílẹ̀ tí wọ́n ń lọ sí dáadáadáadáa lẹ́yìn ìgbà tó ti fi islam sílẹ̀ kò ní rí ládàá kan gbà lórí ẹ̀ nítorí kò sí ládàá kan fún káfíìrì mùsùlùmí nìkan ni ládàá ń bẹ fún ó túmọ̀ sí pé bí èèyàn bá tiẹ̀ wá gbìyànjú láti sáfẹ́ islam ìdí orí ibu ní sálọ àìdá àkàtọ́ bá ṣe ẹ̀sẹ̀ ẹ̀yọ̀kan ni wọ́n kọ́ ọ lẹ̀ fún ọ. وترهقهم ذلة ọlọ́ni ìyẹpẹrẹ ni ọ̀wá bò wọn ìyẹpẹrẹ ni ó bò wọn wọn jẹ ní àbùkù tó bá dijọ́ gbẹ̀ndà alqiyam ẹni lásán ẹni yẹpẹrẹ bẹ́ẹ̀ làwọn ọmọ náà kò sẹ́nìkan tí ọwọ́ náà tí ọjọ́ ní pàtàkì èèyàn pàtàkì báwò ìbá pàtàkì àwọn náà wọn á jẹ ẹni tó ṣe é ké àbùkù ọjọ́ tiwọn. ما لهم من الله من عاصم kò sẹ́ni tí ó gbà wọ́n lé lọ́wọ́ lọ́wọ́ kò sẹ́ni tí ó gbà wọ́n lé lọ́dọ̀ lọ́wọ́ lẹ́yìn ìgbà tọ́nà ti ròyìn fún wa nípa àpò táwọn olóríire ọwà àwọn ìjọ ìṣe dáadé ọ̀kan ni àdìpẹ̀lẹ́ ẹ̀sán ọlọ́run sàn fún ọ ọlọ́run àti máa ń san àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ títí dọ́nà ọgọ́rùn-ún méje fẹ́ni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀ yàtọ̀ sí eléyìí gan-an àtúnṣe àlàyé pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò tún pọ́n àwọn ilé pẹ̀lú fífi ojú rẹ̀ hàn wọ́n tí wọ́n wá rí ṣùgbọ́n àwọn olórí bóńkọ́ ipò wo làwọn wà ọlọ́run ọba ó fi hàn wá bóun ti dọ́gba fáwọn náà ó lọ́ wọ́n san wọ́n lẹ́sàn-án lórí gbogbo àìdá kan pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀yọ̀ kan àìdá kan ẹ̀ṣẹ̀ kan ni ọlọ́run ọba ò ní ṣàfikún rẹ̀ fún wọn yàtọ̀ sí dáadáa àwọn tó ṣe dáadáa lọ́lọ́run lọ́run tún san àfikún fún ṣùgbọ́n ẹni tó ṣe àìdá ọlọ́run bò ní sàn lékún àìdá fún. wọ́tẹ̀rù họ́kùnhùn rẹ́lẹ́ bẹ́ẹ̀ ni àbùkù ìjẹ́ yẹpẹrẹ yóò bò wọn látàrí ẹ̀ṣẹ̀ táwọn náà ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan ti ṣẹ̀ ẹ̀rù ẹ̀ṣẹ̀ wọn mọ̀ wá bá wọn wọn wá dẹni yẹpẹrẹ ẹ̀rù ẹ̀ṣẹ̀ kan ti ṣẹ̀ láyé wọn mọ̀ onígbà tẹ́ ń sẹ́lọ̀ láyé ló ti ẹ̀kẹ́ bẹ̀rù nǹkan tí ẹ̀sẹ̀ yìí lè padà bí fún yín lè padà bára yín wọ́n wá pín wọ́n pín ìbẹ̀rù gẹ́gẹ́ bí ìwọ ọ̀daràn wọn ti ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ní kálukú wọn máa bẹ̀rù ẹ̀rù tí ọmọ wa bá àwọn ìlú àkọ́ wọn dẹ̀ni yẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bọ́lá wọn bá ti ṣe sọ wọ́n tẹ̀rọ خاشعين من الذل ينظرون من طرف خفي اللهم ما إخوان ما هو دانا ذات في جنة يكبرين عند القيامة تقول يا رجاء ما دعوة الوتين دعوة لو رجاء جل يا إيسي لو رجاء سكوة دعوة سوى دنيا من آيامين قال ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار إنما رجاء لهم وبات الدجيو níta àwọn alábòsí ń ṣe níṣẹ ní ń lọ wọn lára di ọjọ́ tí wọ́n fẹ́ ju fẹ́ tó fẹ́ tó tí wọ́n fẹ́ padé tí ò ní padé ìjọ tó lọ́wọ́ bá ń dá wọn dúró dànù. ọlọ́ni màrẹ́ fún mi ọ̀rọ̀ mi náà sí ò lẹ́nìkan tó lè gbà wọ́n lẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ èèyàn sí tó lè gbọ́ ọ̀daràn lẹ̀ mọ̀lẹ́kà kan sí tó lè gbọ́ ọ̀daràn lẹ̀ àlejò ọlọ́kàn sí tó lè gbọ́ ọ̀daràn lẹ̀ kò tí ẹ̀ sẹ́nìkan wọn nínú àwọn ànábì Ọlọ́run àbáwọn ẹni rí àbáwọn ṣọwadá tí wọn gba àwọn ọ̀daràn lè lọ́dọ̀ Ọlọ́run tó èrò ni wọn náà fẹ́ o tí òjò fi rọnà lọ ni tọjọ ni àpọ́nlé àbí ètò ọmọ ọmọlẹ tọjọ ni àbùkù tó ní rẹ ni gbọọlẹ lọ́dọ̀ Ọlọ́run bí ẹ bá wọn sọ pé yaqulu al-insanu yawma idhin ayna al-madhar kalla. لا وزر إلى ربك يومئذ المستقر ثم في ذلك كان يوم الدعاء لجوز القيامة يوني أين المسار إن بلاجين سأقبعي إن بلاجين سأقبعي بامي إلا مي إلا مي لوي بلاجين كلا لا وزر آه كيو كيف يعني اللغة سمان جوز إلى القيامة إلى ربك يومئذ المستقر ọ̀dọ̀ Ọlọ́run náà ní kálukọ fábọs ọ̀dọ̀ Ọlọ́run ní kálukọ fábọs tọ Ọlọ́run ní àwọn ẹyẹ tó bá ti jọ gbẹndé alukiyam wọtọrọ họkùnrin dúlẹ àbùkù bò wọn mẹlẹ birikiti ká nàmà ọbṣẹyẹ tó wọjú hóhóm. قطعا من الليل مظلما رعد بيان جزيك وكوكم برمو برمو أبو أجوا وكوكم برمو برمو يبين yọwọ ada gẹ́gẹ́ bí abala kan nínú òru ebi tí ó dúdú dé yọwọ ada bí ìgbà tó so pọ̀ ló bójú wọn ọlọ́run bá ń sọ báyìí láti fi yé wa bó lójú àwọn ọ̀daràn ó ṣe dúdú ń dọ̀gbìn dàrú kìíyàmù. جبل أوسف يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون ọjọ́ tí àwọn ojú kan funfun táwọn ojú mi ọlọ́run máa bá wọn sọ̀rọ̀ pé ẹ̀yà kẹsẹ̀ rí lẹ́yìn ìgbà tá a ti ṣe ń mọ̀nà tẹ́ ti ṣe mùsùlùmí. òkè ara sábàbí tí ó sọ wọn di ọmọ náà nù nítorí pé wọ́n pa ẹ̀sìn wọn dà wọ́n di kẹsẹ̀ rí. àtẹ̀fọ̀rọ̀ tó ń bá ìmọ̀ ní kan ẹ̀ kẹsẹ̀ rí lẹ́yìn tẹ́ ti gbọ́ ọlọ́run bá gbọ́. tọ́ فذوقوا العذاب بما كنتم تكفرون ẹ máa jìyà látàrí ṣèkèfèrí tẹ ṣèkèfèrí bìnnà bá a níbẹ̀ sábàbí yẹ. bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa ó tún ròyìn àwọn olùgbàgbọ́ òdodo níta àwọn ọ̀gá alára máa ń ṣe nínú Ramadan àtìgbà tí ò sí Ramadan ó ní kí wọ́n máa sin náà lójú méjèèjì wọ́n sì máa jìnà sí ń tọ́lọ́ wọn bọ́ àwọn ọ̀fẹ́ ṣùgbọ́n àwọn ọ̀daràn kọ́ àwọn ẹni tí wọn wò pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ mímí kan ò ní mí kò sí nǹkan tó sá wọn kò sí nǹkan tó sá wọn àwọn ọlọ́wọ́n bó gbé dìde níjọ́ pé nígbà kíyàmà pọ̀tọ̀rọ̀ ha kò hàn délẹ̀ tó yẹ kí àbùkù ó bò wọn ìbẹ̀rù ẹ̀fẹ́ wọn mú wọn dání àbùkù wọn wá dání tó ṣe pé àbùkù ọba àbùkù ọba káànámà ọ̀gbẹ́sẹ̀ tó wọ́n kẹta àmì ẹ̀lẹ́rìí abala kan nínú òru tó ṣókùnkùn birikiti ńlọ yabò wọn lójú ńlọ yabò wọn lójú tójú wọn fi dí ìmú báwọn tìmọ́lá ń sọ pé wa amma alladhina swaddat wujuhuhum akafartum ba'da imanikum fa amma alladhina swaddat wujuhuhum akafartum ba'da imanikum fadhuqu al'adhaba bima kuntum takfurun. tọ́ ọlọ́run àbọ̀ sọ ike tó bẹ́ẹ̀ ṣe kẹfẹ́ bí lẹ́yìn gbàgbọ́ ni. kò sí nǹkan kan tó sẹ́kù ebi àti rí ẹ ti rí ẹ̀san eléyìí tí ọlọ́run ọba tí ó sàn yín lónìí yìí báyìí ẹ̀rọ ọmọ wa bá wọn ojú wọn wá so kókò birikiti bí ẹni tó ṣe ike abala kan nínú òru yàgò lójú ọlọ́run fún wa níròyìn níbí nípa abójú àwọn ọ̀daràn ó ti ṣe rí nù kọlọ́run ọba sànù tiwa ọlọ́run ni wa amma alladhina byadat wujuhuhum fa fi rahmatillah hum ya khalidun àmọ́ àwọn tó ti tí wọ́n funfun inú kí ọlọ́run wọn wà ibẹ̀ àwọn máa bẹ gbére kése ibẹ̀ àwọn máa bẹ gbére kése ó kù sí alọ́wọ́ ó kù sẹ́mi náà lọ́wọ́ bóyá lóní kálukú wa ń fẹ́ kójú òun orí ń jọ́gbìn dàlùkìyàn ṣé ojú tí ó ní malẹ̀ ni àbójú tí ó sọkùnkùn bírimù bírimù oníkálukú náà ló lè sẹ̀sà ṣòṣùgbọ́n o kọ́ sẹ̀sẹ̀ tó dáa ló ti pé ọjọ́ wọ́n yí ọ̀daràn tí wọ́n máa tanra rẹ̀ jẹ́ o tí a máa wò wípé nítorí bá ti ṣe wọn la ṣe nítorí bá ti ṣe wọn la ṣe gbé mi ta lẹni náà ti ń tàn jẹ ta ló gbé sẹmọvita fún ọ tó ní tọbi oníṣòro ó túmọ̀ sí pọ̀ ń tan ara rẹ jẹ ẹni tí ń sọ fún ọ pé tọbi oníṣòro ó ń ṣe ọlọ́nà ni nítorí pé òkúkú níṣẹ́ kan tó ṣe kárẹ̀ tó lè tó lè rẹ jẹ nínú rẹ̀ torí ìdí eléyìí báyìí ẹni tí ò bá ti fẹ́ kójú òun kó dúdú ń jọ gbẹ̀ndà kìíyàmù kó sọ kókò birikiti kó wọn máa wá ṣẹṣẹ ẹni tó ṣe pé odidùmagbárí tó ọ̀dà bí ìgbà tó ṣe pé abala kan nínú òru lọ́jàbọ̀ lójú àfi ká gbọ́ lọ́wọ́ bá wa gbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba ká máa sùn lójú méjèèjì ká jáwọ́ níbi àpọ̀tí ọ̀yọ́ ká síwọ́ níbi ẹ̀tàn jẹ ká má jẹ kẹ́nìkan náà sì má tàn wá náà jẹ torí ẹ ẹ wo ń tọ́lọ́wọ́ bó ṣe fún àwọn káfíìrì ń gbàgbé ní alùkìyàmù èsì pé ọkàn gbé wọn dìde lásán yóò máa ṣèṣirò fún wa wọ́n gbé wọn dìde lẹ́ni tí ojú wọn dúdú tó ṣe pé wọn ò ní lẹ́nìkankan tó lè gbà wọ́n lẹ̀ wọn ò lẹ́nìkan tó lè gbà wọ́n lẹ̀ ó máa ń dáńpè láyé ńkọ́ wọ́n pè nyáàsì nyáàsì pọ̀ ṣèṣe ni wọ́n pè Ibrahim àbí Abdulkadir Jelani Jelani kọ̀ Jelani ni wọ́n pè Ahmadu Tijani Tijani kọ̀ Majani ni ẹ rí i pé gbogbo oníkálukú náà gan ìtọ́ àwájú rẹ tó nàfẹ́ nàfẹ́ ìgbé táwọn anábì ọmọ apanu tàwọn ti tó àwọn tàwọn ti tó àwọn ok tí èèyàn bá ti wá gbélé yìí àfi ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba wa Ọlọ́run ni wa yawma nahshuruhum jami'a thumma naqulu lilladhina ashraku makanakum antum wa shurakaa'ukum. تزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم أن كنا إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفعلون تذكرون ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ó ń fún wa nírò nípa àṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ láàrin àwọn tí ń ṣẹbọ àti tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láàrin àwọn tí ń ṣẹbọ àti tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ó fi hàn wá pé ọjọ́ tí wọ́n gbé wọn dìde tí wọ́n kó gbogbo wọn jọ lápapọ̀ wọn ọlọ́run bó kó gbogbo wọn yóò kó gbogbo wọn jọ lápapọ̀ àtẹni tí ń ṣẹbọ àtẹni tí ń pè lẹ́yìn ọlọ́run ọlọ́run gbé ọdìdé tòṣà tòṣà rẹ yóò gbé ọdìdé tí ṣéwù ṣéwù rẹ tó ń bọ yóò gbé ọdìdé tí gbogbo tó ń fi ń ṣẹbọ sọlọ ìwọ dúró àwọn náà dúró à ọjọ́ ńlá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà wọ́n gbé ọdìdé ìwọ tó ń sin òṣà pópó ẹ̀jẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ara yín òṣògìyàn ẹ̀jẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ara yín. ọlọ́sùn òṣogbo ẹ̀jọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ara yín ẹlẹ́yọ̀ ẹ̀jọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ara yín alágẹ̀mà ẹ̀jọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ ara yín wọ́n tó ṣe kékeré kan lọ ń sí sí mi lójoojúmọ́ dúró lẹ́gbẹ̀ẹ́ ara yín. lẹ́yìn مكانكم الدين بتوعه أنتم وشركاؤكم àtẹ̀yìn àtàwọn òṣàtẹ̀yìn ti ń sọ̀rọ̀ ogun fọlọ̀ gbogbo yẹn ẹdún bẹ̀ ẹ àwọn ẹ wọlé lọ wọlé lọ wọlé lọ kíá. مكانكم ẹdún bẹ̀ ẹ̀ǹtọ́m wàṣọ́rọ́kẹ́ ọkàn àtẹ̀yìn àtàwọn tẹ̀ ń fi sọ̀rọ̀ ogun fọlọ̀ ẹ̀dùn bí tẹ̀ wá. ẹ mọ̀ pé ọjọ́ táwọn èèyàn péjọ pọ̀ ọ̀rọ̀ pé èèyàn pọ̀ kìí tiẹ̀ sọ̀rọ̀ torí ẹni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn ọ̀daràn àtẹni gbogbo ẹni tí ń gbé òkè pẹ pátá ọlọ́wọ́n bó kojọ níjọ́ gbẹ̀ndà òkèèyàn wa yawma ọhụrụ jami'a ọjọ́ tá a kó gbogbo wọn jọ gbogbo àwọn tá à ń bẹ lókè èèyàn ẹni ọkùnrin àbóbìnrin gbogbo apáta bó kojọ yẹn wọn bàbá kò lẹ́yìn ọ̀sà pamọ́ sí. bí ẹ wọlé ọ̀tún ṣe sọ nínú àyà mi wọ́n ní wà hasharnahum falam nughadir minhum ahada akó gbogbo wọn jọ ẹnìkan nù wọn ọ̀bọ mọ́ wa lọ́wọ́ gbogbo wa lọ́wọ́ kò jẹ ẹnìkan ò lè rọ́mọ́ lọ́wọ́ bá lọ́wọ́. bákan náà ọlọ́run tó sọ nínú àyà mi aha ọlọ́run sọ nínú àyà yìí náà ó ní thumma naqulu lilladhina ashraku makanakum antum wa shuraka'ukum ẹ̀yin àtàwọn ẹni tẹ́ ń bọ̀ lẹ́yìn ọlọ ẹdún bí tẹ wà ẹdún bẹ ẹdún yàtọ̀ káwọn èèyàn dání mà káwọn ọ̀daràn nù àwọn ọ̀daràn nù àwọn ọ̀daràn nù subhanallah gbẹgbẹrẹ sọ wọn tẹ azuli yawma ayyuhal mujrimun ẹdún yàtọ̀ ẹ máa ń dúpọ̀ máwọn èèyàn yóò ẹ̀yin ọ̀daràn ẹdún níbi tó yàtọ̀ síta àwọn yòókù. ẹ̀yin dan yóò ṣe takọ́lé o wọn tẹ̀ wọ́n fà tẹ̀tẹ̀ dì. tọ́ ọlọ́run bẹ́ẹ̀ wa ó ní tá a bá wá kó wọn jọ tí a ní mẹkáníkùn àǹtọ́m òṣùrọ̀kọ́ òkò nígbà wo nù nígbà tó lọ́n bàbá dé nù nígbà tó lọ́n dé ìdúrì tó fi jẹ́ kókó tó dìgbà yìí àwọn ti máa tọrọ lọ́dọ̀ àwọn anábì ọ̀nà ìgbà wa ẹ̀bá abẹ́lọ́hún ẹ̀bá abẹ́lọ́hún ẹ̀bá abẹ́lọ́hún kọ́lọ̀ ó ṣèṣirò kọ́lọ̀ wá ṣèṣirò kọ́lọ̀ wá ṣèṣirò kọ́gbà wa lọ́wọ́ ìṣòro àti pọ́ńtítà ń bá pàdé níbi nínú àti ni wọ́n gbogbo wa náà ni á lọ sọ bá bàbá ńlá wa ẹgbàá wa ẹ bá wa bẹ lọ́wọ́ pé kọ́lọ́wọ́ ó ṣèṣirò yóò ṣe pé kó fi wá sí àlùjànnà kó ṣèṣirò fún wa. yọ lọ sábẹ́ àgọ́ lọ ọlọ́run ọba wa tí ó forí balẹ̀ ń bẹ̀ yọ mọ wá ń yan lọ pẹ̀lú àwọn gbólóhùn ẹ̀yìn ilé ìtajà fi sọ pé ìyẹn má apá kan nínú rẹ̀ nílé ayé ń bì ìyẹn má apá kan nínú rẹ̀ nílé ayé ń bì yẹn ni pé tó pé ọlọ́run fi mà tó bá ti jọ́ gbẹ̀ǹdà òkèèyàn ẹ̀yìn rẹ̀ lọ́lọ́run ní gbórí sókè tọrọ ń tọ́ bá fẹ́ ká fún ọ sì pẹ̀ fún wọn á gbà pẹ̀rẹ́ lórí wọn subhanallah. Eh, yàrá yìí o ẹ jẹ́ kí a gbìyànjú láti jẹ́ ẹni tó ṣe wípé yọ́n máa lò láti ṣètò lọ́hùn nígbà tí a bá fi nǹkan lẹ̀ tẹ́lẹ̀ máa lò láti ṣètò lọ́hùn tẹ́ bá wá tọrọ nǹkan lẹ́yìn rẹ̀ ọlọ́run ọ̀bọ̀ fún yìí wọ́n ń fẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọwọ́n ṣe sùyàmù ọjọ́ méjì ó ṣe sùyàmù ọjọ́ kan bóyá yọ́mù khamis àbí yọ́mù khamis àti yọ́mù lẹ́sìnẹ́yìn ọwọ́n aṣọ pé wọ́n lọ́hùn wọ́n yọ́mù khamis wọ́n yọ́mù lẹ́sìnẹ́yìn tí mo fi kọ́ ẹnu ró láti ṣẹ̀sì fún ọ lọ ṣe nǹkan báyìí fún mi ó súnmọ́ pé kọ́ lọ́wọ́ ṣe fún mi. bẹ́ẹ̀ náà ni ẹni tí ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run ọ̀hún á lọ pa ẹran ó fi ṣe sàárà ọ̀hún ọlọ́run ẹran tí mo pa tí mo fi ṣe sàárà ṣe nǹkan báyìí fún mi. okùn ẹbí rẹ ti já tẹ́lẹ̀ náà ọwọ́ asokùn ẹbí ipò nítorí tọ́lọ́ ọwọ́ á ní wọ́ọ́lọ́ okùn ẹbí tó ti yọ ọmọ sọ pé àna ha àna làhá èmi ní ìgbà yẹn sì tẹ̀ lọ́dọ̀ ọlọ ànábì lọ yọ lọ yọ lọ ṣubú forí kanlẹ̀ fọlọ́n lábẹ́ àga ọlá rẹ̀ yóò sì máa yin ọlọ́run ọba láwọn ẹ̀yìn tó ṣe é ti kọ̀dá ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ mà nílé ayé ń bì. rẹ̀ sókè tọrọ àfọ̀ títẹ fún wọn ìpẹ́ rẹ lórí wọn ó túmọ̀ sí pé náà ti dáadáa síwájú kó tó di pa àtọ̀rọ̀ nta fẹ́ yéésì bẹ́yìn ṣe máa ń ṣe tẹ́kẹ̀ ṣàdúrà ẹ̀rọ àlọ́ pẹran lẹ́yìn rẹ̀ àwọn kádù àti síwájú kó tó ṣe dáadáa lẹ́yìn náà gan ẹran tẹ̀ tó ń pa gbẹ́ngbà mí náà gan ọlọ́run ò lè gbà torí kẹ́ ẹran tí wọ́n sọ fún yín pé kí ó tẹ́ ka ẹ̀jẹ̀ ní máa mú o àfi kẹ́ ẹ̀tẹ̀jẹ́ lẹ̀ lẹ́yìn rẹ̀ o kéwò ni wàá máa mú ẹ̀jẹ̀ sẹ́yìn ti kéwò ẹ ti kéwò débi ti máa mú ẹ̀jẹ̀ ìrọ̀ gbogbo ń tọ́gbà lọ́dọ̀ àwọn ṣẹ̀yà péye bákan náà wọ́n tún lè jẹ́ níṣìí lẹ́yìn àdúrà tẹ́ ṣe yìí o lẹ́yìn gbogbo kí ó tẹ́ ké yìí o ìntàdé àyè máa jẹ ní ṣúgà ẹ ṣúgà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ẹ ṣúgà so eléyìí kò sínú pẹ́ǹsì nǹkan sátẹ̀gùn síwájú ẹ lọ. bákan náà àbíkẹ́ ti ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà wọn á ní ẹ lọ ṣe ẹ lọ ṣe oúnjẹ fáwọn ọmọ ilé kíó ọmọ ilé kíó ìní sàrà àti àdúrà yìí ẹ gbọ́dọ̀ máa gbóúnjẹ lọ fáwọn ọmọ ilé kí wọn kọ́ mọ́jọ pé oúnjẹ oúnjẹ ọ̀ràn lẹ́nu máa fún fáwọn ọmọ ọlọ́mọ nù àwọn ọmọ yìí lọ́la àwọn ni ọ̀pákùtẹ̀lẹ̀ lọ́la fáwọn òbí wọn wọn ẹ má bàtà àwọn ọmọ ọlọ́mọ jẹ́ o wọn á fáwọn ọmọ wọn á gbogbo ẹ yọ asínkì àwọn ọmọ náà wà tó máa dẹnu àbí pé kí ẹ̀hẹ́n tó nítorí di eléyìí báyìí ẹni tó bá fẹ́ fi dáadáa síwájú ẹ̀ ti kọ́kọ́ fi dáadáa síwájú kẹ́ ẹ̀ tó tọrọ ní tẹ́fẹ́ tọrọ ìyí máa ṣe sábà bí kọ́lọ̀ ọgbàdùà sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó forí kalẹ̀ ìyìn ọlọ́ ó ti kọ́kọ́ forí kalẹ̀ ẹ̀sìn nu nítorí ìyìn ọlọ́ ẹ̀sìn mìíràn láwọn ẹ̀yìn tó ṣe pàànàbì ní ìǹdá apá kan nù rẹ̀ màláyé yìí náà lọ́lọ́run aṣọ pé tọrọ ń tọ́ bá fẹ́ àfọ̀ sí pẹ́ fún wọn á gbà pẹ̀rẹ́ lórí wọn. tọ́ torí de eléyìí eléyìí nígbà tó lọ́wọ́ bá dé tí ó ṣèṣirò láàrin àwọn ẹ̀dá ìgbà yìí lọ́lọ́run wa sọ ike ẹ̀yin ọ̀sẹ̀ àtẹ̀yìn àtàwọn òṣàyìn àtẹ̀yìn àti gbogbo ntẹ́ǹpẹ̀ lẹ́yìn ọlọ́run mẹ́kà ànàkùn ẹ̀dùn omi tẹ̀ wá antum wa shuraka òkú àtẹ̀yìn àti àwọn ọ̀sáyìn tó ẹ̀ mú lórogún fọlọ̀ gbogbo yẹn ẹbí mbà. fẹ̀sẹ̀ yíyá ìlànà bẹ́yìn náà hàn áwà ṣe ìpínyà láàrin wọn ọ̀rọ̀ wọn bá tà sí ara wọn. ọ̀rọ̀ òsò oníjọ ti ẹni tí ń sìn ma ọ̀rọ̀ tẹni tí ń sìn kò níjọ ti ẹ̀ ma. ọlọ́wọ́n bó ṣe òpinya láàrin òsà àtẹni tí ń sìn òsà ọ̀rọ̀ wọn ò ní dọ́ra wọn mọ́. wàkàlẹ́ ṣúrọ́kẹ́ òhun. àwọn òòṣà máa wá sọ yìí pé àwọn òòṣà wọn àwọn orogún wọn wọn àwọn sọ pé má kuntum iyyana ta'budun àwa na abẹ́ dá mọ̀ sọ́wọ́n àmọ́ yìí subhanallah òòṣà ọmọ ọ̀sọ́ fẹ́ni tí ń pé àwa bẹ́ẹ̀ ni gbogbo wọn lé ayé mi pé òǹkọ́lẹ̀ ń sìn ogun tẹ̀gbú ọ̀sọ̀ kó nǹkan lẹ̀ ń sìn ọ̀yọ́ ọ̀sọ̀ kó nǹkan lẹ̀ ń sìn ògùn yóò yarí mọ́ yín lọ́wọ́ ni òòsà pópó yóò fà á kékọ́ rí ṣé ẹ̀yin fẹ́ sọ pé ẹ lóun ni àbí kí lẹ́yìn sọ tí ó dùn lẹ́nu ṣé ẹ̀yin dá òun dá yín lẹ́yìn dùn mọ́ tọ́ gbogbo àwọn òòsà yarí máa ń ti ń pè wọ́n lọ́wọ́ àwọn aṣẹ́wù ṣẹ́wù tẹ̀ ń pè kí wọ́n ní kẹ́ ẹ máa pa àwọn abẹ́ bá ti bọ́ sínú wàhálà ẹ máa ṣe yáàsì yáàsì yáàsì yáàsì ó dúró ìwọ náà ó dúró torí òòtá tiẹ̀ nù. yáàsì ọ̀ àjọ kíkẹ́ ni sálẹ̀ àbúrò yín fẹ́ dàrú. àwọn ti dàrú láyé nì kò sí ti dàrú máa ń gbé ọ̀gbìn dàrú kìá mà ọ́ dàrú láyé nì kọ̀ wá sọ́nà fún wọn má lónìí. àwọn sọ pé àwọn akọ́lẹ̀ ń àti ẹ̀mọ yín ẹ̀sọ́ ara yín tọ́ba fẹ́ rí kíkún ojú wa lónìí ẹ̀sọ́ ara yín o. ọlọ́run sọ ọmọ mi wọn ṣe fúru nàbí ibadatihim wa yakununa alayhim bidda ọ̀rọ̀ orí bí ṣe ń pè ọ́ ọlọ́run ni wọ́n ṣe kèfèrí sí sẹ́tì tí wọ́n ń sìn gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run yóò ṣe sí sẹ́tì wọ́n di alátakò fún un torí ẹni òsàrẹ ọba àdìmọyà jù bẹ́ẹ̀ lọ ọgbà bọba àdìjọ gbẹndà kìyàm ọba àgbẹsẹgbẹ ńgbà tó bá sùn ọgbà bọba àdìjọ gbẹndà kìyàm Ọlọ́run tó sọ ọmọ ayá mi ó ní ìtẹbẹrẹ alladhina tabi'u min alladhina taba'u ẹ rántí jẹ ọsẹlẹ ńjọ gbẹndà kìyàm ẹni nígbà táwọn ẹni tẹ́ ń tẹ̀lé tẹ́ ń sìn tẹ́ ń bọ táwọn bá sọ wípé àwọn ọmọ yín rí ẹ̀yin tẹ́ ń sìn àwọn kò sí ń tọ́ka àwọn pẹ̀lú yín àwọn ọmọ pamẹ́sẹ̀ kúrò lọ́dọ̀ yín wọ́n kálukọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀. tọ́ ọlọ́run bá tún sọnù ayà mi wọ́n wọ́n mẹ́rin abẹ́lẹ́mi mẹ́rin yẹ́dọ̀ omi dùn lẹ́yìn mi mi lẹ́yìn ní nǹkan tó ṣe pé gbogbo pépépépépé kò ní dán lóbi jọ gbẹndà kìíyàn wọ́n fún máa ń dọ ayé ìhìn mọ́kà fílẹ̀ ń kọ́dà àwọn òtí ẹ̀mọ́ kẹ́ńpà wọn tẹ́jú tẹ́ gbé wájú ẹ̀ lọ́nà kẹ́ńpà ni èrè tẹ́ gbé wájú lọ́nà kẹ́ńpà ni odò kan lọ́nà kẹ́ńpà ni tí òkà tó ti kú lọ́nà kẹ́ńpà ni àwọn ọmọ ẹ̀yin nìkan náà lórí yín dọ́ta tẹ́ ẹ̀gbọ́n àwọn ọmọ kẹ́ńpà wọn ọlọ́run kánú lẹ́hùn àdáà àti kí ńgbà tí ọlọ́run ọba tó gbé àwọn èèyàn dìde níjọ́ gbẹ̀ndà kìyàmà tí ó kó wọn jọ láti ṣèṣirò fún wa gbogbo ń táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ní ọ̀dọ̀ ta fáwọn èèyàn. wàkàánú bí àrídọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ hìn káfírí wọ́n sì kó àwọn sáà ìgbàgbọ́ sí sísì tẹ̀ǹtì àwọn. síjọ́ ẹ̀ ni wọ́n ń dóde kó tó ronú pàdán. ìjọ àṣírí òtù ìjọ ẹ̀kẹ́ tó ń lọ ń dóde kótó di kó dẹ́yìn lẹ́yìn oṣù àtọ̀nbọ̀ ọlọ́run bá nínú ayé yìí ó ń fún wa ní o nípa àwọn oṣù àti wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run nípa pé àwọn náà sọ pé kò sí ń tọ́ka wọn àwọn ọmọ yín rí o ẹ má parọ́ má wọn ẹ má parọ́ má wọn tọkẹfẹ́ abẹ́lẹ̀ ìṣẹ́yìndá lẹ́yìn náà wọ́n bẹ̀yìn náà kàn ẹgbẹ́ yóò yín ọlọ́run ẹlẹ́rìí láàrin wa ọlọ́run lẹ́lẹ́rìí àwa àtẹ̀yìn wọ̀nyí báyìí tó ẹlẹ́sìn wa yìí. in kunna an ibadatikum lagafilin lórí pé àwọn ọmọ pẹ́ǹsìn wa ọlọ́run lẹ́lẹ́rìí àmọ́ pẹ́ǹsìn wa pé láti wá mọ̀ pẹ́ǹsìn wa tá àti ní bá ti ní jẹ́ torí pé ẹ̀sìn fẹ́ bá tiwa jẹ́ nù. torí ẹ̀ àwọn òòsàn ọ̀sọ̀ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ ọgbẹ́ni dàlùkìyàn kọ́lọ́mọba ọlọ́tún lẹ́lẹ́rìí láàrin wa o páwọn ọ̀mọ̀pẹ́ nìkan ń sìn wa o àmọ̀pẹ́ nìkan ń bọ wa o ọ̀họ́ síbẹ̀ lára bí ẹ̀yí sáná àlẹ́yìí sẹ́lá tí wọ́n ń bọ tí wọ́n ń sìn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run lóru àtọ̀sán ọlọ́lọ́mọ ìgbà tẹ́lẹ̀ ń pè lójúmọ́ kan. nígbà tó lọ́wọ́ bá sọ wípé أأنت للناس اتخذوني وأمي إلهين من pé wọ́n ayé sá lọ sọ fáwọn èèyàn pé kí wọ́n mú àti ìyá rẹ lọ́lọ́ méjì tí wọ́n máa sìn yàtọ̀ sí Allah ọ̀rẹ́ sọ́ba hàn anábì èso ni ògo ni fún ọ ọlọ́run mímọ́ ni fún ọ ọ̀tayọ̀ ọ̀kẹ́ nìkan fún ọ ọ̀tayọ̀ ọ̀kẹ́ ò tiẹ̀ wà tọ́lẹ́tọ̀ sí kásìn lẹ́yìn wọn ọlọ́run ọba ما قلت لهم ما يكون لي أن أقول ما ليس لي بحق وتصني كن سنتي وتصني kọ̀tọ́ sí mi kí n sọ tí ọ̀tọ́ sí mi. ما قلت لهم إلا ما أمرتني به èmi ọ̀sán kankan fún ọdún tó fi pa mí láṣẹ lọ. àní àbẹ̀dẹ̀ lọ́hà rọ̀bì wà rọ̀bẹ̀kùn kí ni tó sì fi pa mí láṣẹ tó ní kí n sọ fún wa ẹ máa sin ọlọ́ olúwa tèmi tó dá mi olúwa tèmi tó dá yìí náà. iṣẹ́ tí mo jẹ́ fún ọ̀dùnmọ́ àná. وكنت عليهم شهيدا ما دمت فيهم mo sì jẹ́ lẹ́rìí lórí wọn nígbà tí mo wà láàrin wọn kò sẹ́nìkan tó sìn mí nígbà tí mo wà láàrin wọn. فلما توفيتني كنت أنت الرقيب عليهم ìgbà tí wọn lọ sí gba ẹ̀mí mi tó gbé mi lọ sí sánmà gbígbà ẹ̀mí mi kì í ṣe tó pa mí o bọ́lọ̀ ti ń gba ẹ̀mí tiẹ̀ náà lójú oorun sọ̀rọ̀ kọ́lọ̀ ti gbẹ̀mí rẹ tó bá wù ní ọ̀dà padà gbàtí o sì gbẹ̀mí mi tó gbẹ̀mí lọ sí sẹ́mà kó n ta ń sọ̀rọ̀ pé ìwà rẹ̀ yìí wọ́n ló ń sàmójútó wọ́n ló ń kíyèsí tí wọ́n ń ṣe wọ́n ń ta rẹ̀ fún lèṣẹ́ ìṣẹ̀hí ìwọ náà lọ́ba tó sì rí gbogbo nǹkan. ètò àdébò hom fẹ́ iná hom àìbẹ́ẹ̀dọ́ wa in taghfir lahum fa innaka antal azizul hakim tọ́ba ti forí jìn wọn alágbára ni ọ́ tágbára rẹ borí gbogbo agbára ọlọ́gbọ́n ni ọ́ tọ́gbọ́n rẹ ju gbogbo ọgbọ́n lọ subhanallah anabi isa náà yàrá ọmọ pàmẹsẹ kó mbẹ ẹgbẹ tẹ ẹ bá tú dá tẹ ẹ bá fi kú gbogbo àwọn ẹni tẹ ẹ fẹ́ tì ràmá àwọn ẹni tẹ ẹ fẹ́ dì mú àti jàǹkà wọ lásán lẹ dì mú kìí ṣe sẹ́kẹsẹkẹ kìí sokùn tó yí jàǹká wọ lásán ìdí burúkú ń fẹ́ ìwọ wá ní jàǹká wọ yìí ni màá dì mú sọ̀rọ̀ pé tiẹ̀ ti bọ́ orí bọ́ sínú òkun ọwọ́ rí jàǹká wọ lára ọkọ̀ ọlọ́pàá tó wà ọwọ́ ni ó tiẹ̀ dá bẹ́ẹ̀ jàǹká wọ yìí ni màá dì mú tiẹ̀ bọ̀ jàǹká wọ lẹ́ dì mú o gbogbo àwọn tẹ́lẹ̀ dìmú nísìn àkàrà ti tú epo wọn ní kò sí tọ́ka àwọn pẹ̀lú yín àwọn ọ̀dá yín mà sẹ́yìn dáhùn mà ẹ dákun sẹ́yìn dáhùn nàbí ìta mà sẹ́yìn dáhùn pé olórí nàám pé lọ́gà tó ṣebí fọ́tò rẹ̀ láàrin àbí èsì fọ́tò rẹ̀ ok àdàmàdì rọ́ọ̀nù àdàmàdì rọ́ọ̀nù gbogbo fọ́tò wà láàyè rẹ̀ ah, àwọn èèyàn mi wọ́n sì ń dín rán róbó wọ́n ń dínra robo ìrọ́ lásán wọ́n sì wàá mú fọ́tò oríṣiríṣiríṣiríṣiríṣi ibò míì gan ìlédìí wọn lé fànàbí èyí sá lọ́dọ̀ wọn. <laughs> kódà kéèké pampers ẹgbẹ́ pampers fún wa moderate abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ni kéèké pampers wọ́n dì fún ni wọ́n sùn fún dì yóò yẹ yín jọ gbẹndẹ alqiyam àwọn ẹni tí ń bọ àwọn ṣéwù ṣéwù ẹgbà tó bá ti jọ gbẹndẹ alqiyam oníkàlùkù wọn mọ sọ pé fakafa billahi shahida baynana wa baynakum ọlọ́run lẹ́lẹ́rìí láàrin wa àtẹ̀yìn in kunna an ibadatikum la ghafilin gbẹgbẹ bí àwọn ọmọ kankan nípa pẹ́ǹsìn wa wọ́n tó ń sin ṣèṣe sèse ọ̀yarí mọ́ ọ lọ wọ́n tó ń sin Ibrahim Niass yọ ọ̀yarí mọ́ ọ lọ Abdulkadir Jailani yọ ọ̀yarí mọ́ ọ lọ Ahmadu Tijani yọ ọ̀yarí mọ́ ọ lọ Ahmadu Rifai yọ ọ̀yarí mọ́ ọ lọ Muhammadu Badawi yọ ọ̀yarí mọ́ ọ lọ gbogbo wọn ní ọ̀yarí mọ́ ọ pé kíni ká mọ̀ kátó wá pé wọ́n ń sin àwọn tó kó lẹ́kẹ̀ẹ́ sọ́run tí wọ́n kó àwọn tí kò tẹ̀síwá tẹ̀síwájú ti gbàgìlì mà láti bẹ̀rẹ̀ àyà títí débi tí àgbọn ti pàdé ọ̀rọ̀ inú wọn tó ń sìn gbogbo wọn yàrí mọ́ ọ lọ làwọn gan alára kálukú wọn bọlọ́mọ̀ tó wọn lọ bọlọ́mọ̀ tó wọn lọ tó tún wá fún wa máa gbàgbàkúgbà láyè ilé ìwé lọ́mọ̀ tó mú nọ́mbà rẹ̀ tó fi máa gbàgbàkúgbà láyè torí ìdè olóyè ọ̀dọ̀ wa o wọ́n mọ̀ sọ pé.

ẹ̀hún pé ńgbà táwọ̀ láǹfààní àti máa ti ń ṣẹlẹ̀ ẹnu sàárì èèyàn kẹ̀rí pé nìkan ẹ̀ máa pẹ́ ni ọlọ́ọ̀ni ẹni ọlọ́ọ̀ni ẹ bá tún lọ ẹ lọ́ọ́ máa bọ́ ọmọ báyá náà ń jó tọ́rọ̀ dára ni hàn sí pé ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ lọ́ dára torí àwọn ọmọ o báwo akọ́lá pè yín o kíkẹ́ ẹ̀sìn wá àwọn ilé ẹ̀mọ́ tẹ́ ẹ jẹ́ yín o àwọn akọ́lá parí láti ọkọ̀ sí tọ́kàn wá o kọ́dà àyọ́nu sí i. àyọ́nu sí kẹ̀sìn wa bẹ́ẹ̀ ni gbogbo àwọn òòṣà kúgbèkúgbè bẹ̀rẹ̀ lórí ibú wọ̀nyẹn làwọn náà sọ gbogbo òòṣà tí wọ́n sojú wá nkòkò wá nkòkò tí wọ́n fi ríran sílẹ̀yìn náà rí gbogbo òòṣà tí wọ́n bá gbẹ tán ó sì ṣe ojú rẹ̀ wá nkòkò wá nkòkò àbẹ́rẹ́ ìdáfẹ́ táàkì mani ṣé tax seventy seventy kínní seventy seven ẹ̀hẹ́n wọ́n sojú rẹ̀ nìkan kóńgbàkóńgbà báyìí lára pákó kóńgbàkóńgbà lójú lójú òsàárì ó yẹ sì fi ríran gbogbo òsàní ọ̀yàrí mẹ́ni tí ń sìn lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé èyí tó bá jẹ́ gínú rẹ̀ tètè fi dáná o èyí tó bá sì jẹ́ òkúta nù rẹ̀ adúpẹ́ fọlọ́ àwọn títí wa ń bùkátà ń tà fi kún kòkó kọjú títí tí ò ṣe é roka ẹjẹ́ àfi wọn kún títì kí mọ́tò orí fò káwọn ọlọ́kadà náà rí bí gbà àbí òye wa ah, ẹnìkan bó ṣe gbé àyà rẹ̀ ó sì ṣe kíkà ah, olúwa wa lọ ó ń gbé kékeré kẹta lólúwa rẹ̀ alólúwa rẹ̀ tó ṣe é gbé adúró olúwa rẹ̀ á sì gbé báyìí fẹ́ mọ̀ pé ti àbùkù kàn àbùkù kàn ọ̀gàn òun túmọ̀ sí pé ẹja túbà o ẹja túbà o ẹ wàá máa wá lọ pa àgbò ẹ máa pàbùtà fóòsà ẹ máa pàdé fún òkú ẹran ọmọ wa rùn níwájú rẹ òkú ẹran ọmọ rùn níwájú ẹ nígbà tó bá tún sún ẹ̀yìn ọ̀sẹ̀ bọ́ tẹ̀ ń bọ́ ẹ̀yìn náà lẹ́sìn padà lọ gbá gbogbo ìdọ̀tí nǹkó wájú ẹ̀ kíkẹ́ wájú olúwa yẹn rùn ẹ gbọ́rọ̀ ah, ah. níbo lẹ́yà fi làákà yìí fẹ́ sòfò làákà yìí ẹ sòfò làákà yìí adúgbò fẹ́ lọ kíkẹ́ ẹ bọ́ ń kásẹ̀ ńlẹ̀ ẹ̀bọn kásẹ̀ ńlẹ̀ ń dínkù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó rìn láti ro bíi tí ọ̀rá gádà ń bẹ̀ ọlọ́run ọmọ yóò ṣàtọ́wò rí lọ́tún àti lóṣù tó rí tí kálukú ń dá oúnjẹ jọ fún tọ́ba fáwọn èèyàn ń bẹ lórí kí wọ́n ń gbóúnjẹ lọ́ba àbí òye wa tó ọba tó lè ṣe èyí ní gbogbo olóòlù yìí báyìí ń bò lọ mọ̀ lójú gba kan tí wọ́n gbé òòsà kan sí nìsí sẹ́yìn máa bìkan bẹ́ẹ̀. kọfẹ́ sí tí wọ́n gbé òòtà kankan lẹ ní ìsìn nínú ìlú yìí lójú gbára ọmọ wa kó nǹkan síwájú rẹ̀ kò dájú ọ, wà nìkan ó lè kan o àwọn ilé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan lè ní òòsà tiwọn o àbí òye wa tí kan o àmọ́ pé ní pé ní wọ́n ẹ ní roundabout kan ẹ àbí ní kọ̀rọ̀ kan àbí ní kíní kankan kò sí adúpẹ́ fọlọ́ ojú ń ti àwọn ẹni tí ń bó sàgán ni sọ́nà àgbà wò pé ilẹ̀ ti mọ́ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúrọ̀ adìẹ adúpẹ́ fọlọ́ ọlọ́run kó túbọ̀ jẹ́ kí ìmọ̀lẹ̀ rẹ̀ ó tún kárí sí wọ́n ń sẹ́bọ̀ ẹ̀sẹ̀bọ̀ lọ́pọ̀ jù ọ ṣùgbọ́n ojú ń tì wọ́n ojú ń tì wọ́n ṣe tàbí díẹ̀díẹ̀ náà títí tí wọ́n fi sílẹ̀ tán tí bá lọ sírò àwọn eh, àwọn ibìkan wà nílẹ̀ Yorùbá yìí náà sọ pé dísìn wàá ró sàǹtà wàá rírì níta tí wọ́n tó ń gbóúnjẹ sí wájú òòrùn tó yọ títí títí tí wọ́n fẹ́ dọ́dọ̀ wọn lẹ̀sùn òjò dé ní ti ń dà wọ́n láàmú ọ̀pọ̀ wẹ́ẹ́ àwọn ibìkan láwọn agbọn bíi Ogun state bíi Ogun state yẹn ẹbọ ẹbọ ráyè ìjókòó mẹ́rin bàjẹ́ wọ́n kàn lè wò lọ́sàn-án kankan pé kí gbogbo ẹni tí ń lọ sí ń bọ̀ kó dúró àwọn sọ̀rọ̀ wàlá wọn bá ṣíìzì yín kàbí kan lọ́sàn-án ẹ bọ́ra ìjókòó mẹ́rin bàjẹ́ kò túmọ̀ sí pé ẹ ṣẹ̀bọ̀ burúkú náà ń bí o ṣẹ̀bẹ̀ yìí náà lẹ́ máa ń sọ̀rọ̀ sẹ́ni táwọn èèyàn wọlé lọ wọ́n tún máa kéde ah ń bọ̀ wípé eléyìí túmọ̀ sí lọ́síwájú ẹ máa kéde pé òrò ọbẹ̀rẹ̀ o ẹgbọ́n nǹkan bẹ̀rẹ̀ ntọ́lọ̀ ti ń parẹ́ wọ́n á jẹ́ kí n dá máa lórí rẹ́díò fún un ntọ́lọ̀ ti ń parẹ́ títí ń dìtà àwọn awùsẹ̀ ìwọ náà sọ pé abíóró ni wọ́n o sì lè jẹ́ kóró ọ parẹ́ òbúrú ẹ̀jọ̀ parẹ́ àti òrò inú náà jahannam tọ́ba túbá tọ́ba fi kú lórí òfò ọgbà á rí i gbogbo nǹkan yẹn ń dínkù adúpẹ́ fọlọ́ọ̀ so dídínkù tí wọ́n ń dínkù yìí báyìí ó túmọ̀ sí pé òdodo náà ni ó padà lékè òdodo ni ó padà lékè ṣùṣùgbọ́n láwọn àlùmí ẹ̀bọ̀n làwọn tó fi ń sọ̀là jù ẹ̀bọ̀n náà fi ń sọ̀là jù irú èkó mẹ́ẹ̀ wọ́n mọ̀ fẹ́ bọ́ sọ̀là jù ni ìbá ń lọ gáràjì lọ́pọ̀lọpọ̀ gáràjì ẹ̀rì tán gbórin kankan lẹ̀ wọ́n sọ pé ògún nìyẹn lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ń fà nítorí pé gbogbo ẹbí ìlú òkè wọn mọ̀ pa mí ní ọmọ bórí òkè nílùú wá wà ní. bóyá wọn fi ń ṣàpèjúwe pé àwọn ìlú tí wọn ò ti lájú ìlú ìsàlẹ̀ níbi tí ọ̀làjú pín sí abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń gbẹ́bọ níyì. ọ̀làjú wọn náà lọ́wọ́ ń bẹ̀ ju ọgbọ́n àti yanijẹ́ lọ. gbogbo ọba ń lọ àwọn tọ̀. ìjọba ń pè lọ́làjú ẹ wá rí nínú gáràjì wọ́n gbé ní kẹsílẹ̀ wọ́n lè kógun nù gbogbo dírẹ́fà láàárọ̀ láàárọ̀ o ògùn o ògùn olóró o orí rẹ̀ ò pé láì. ìrìn tó sẹ́yìn lọ gbé ibẹ̀ fúnra yín. bákan náà ẹ ti máa rí láwọn junction junction lẹ́kọ̀ọ́ wọ́n lè pe ojúbọ ojúbọ ẹlẹ́gbàá àti kìí ṣe tí wọ́n sọ pé ojú ẹlẹ́gbàá ló ní nǹkan gidi kan pé báyọ̀ nìkan fàbà mi rárá o ojú bọ ẹlẹ́gbàá ibi tí ń bọ òsánù ṣé o lè rí bẹ́ẹ̀ ní gbogbo òlú yìí báyìí o lè rí kọ́dọ̀ kan sọ ṣe sírù kan bí gan kan ọ̀dà lùkà bẹ́ẹ̀ nǹkan kí ló túmọ̀ sí ẹ bọ́ lásán tọ́ ìlú èkó ńbẹ yẹn bó ti máa rìn nù ojúbọ ojú ẹlẹ́gba ojú ẹlẹ́gba o káwọn àmì yẹn tọba tó rìn síwájú tuntun rìn síwájú tuntun rìn síwájú ó tún rí èṣù èṣù ní lọ ní ìlú tó káwọn yìí ẹtùmọ lẹtùmọ lọrọ pé ìgbàlẹẹgún báyìí ìrírí ń lò yìí ìrírí ń bàdà wípé ìgbàlẹẹgún bí àwọn Yorùbá ń gbé pamọ́ tí ń ti ń parẹ́ lọ adúpẹ́ fọlọ́ Èkó tún kọ́lé fún mi wọ́n tún wá ya fọ́tò eégún pé ìgbàlẹẹgún báyìí ẹ̀rọ làjú ti tó ojúbọ kìnnì kan báyìí a adúpẹ́ fọlọ́ gáràjì wo tí wọ́n bá kórìí kan gáràjì kan bì àwọn ọmọ tí ò kú dànù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn bóòlù àjárì táwọn fẹ́ kó kínní tó fẹ́ kó ni lọ tà kíákíá wọn ti kó ní ilẹ̀ tó kìnnìún ní ilẹ̀ ń náà wọ́n wọ́n ní náà. òṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ kọ́rọ́ wọ́n mọ̀ kọ́rọ́ lórí lẹ́kọ̀ọ́ mi. báwo ẹ kó kó gbogbo àwọn oògùn gbogbo àwọn kìnìún gbogbo wọn sọrẹ́ndà wọn sọ fún yín pé àwọn ọmọ yín o àbí ọmọ yín tó irin mọ̀ ni irin mọ̀ mo ló ti rí ọrí pékè àbí ọ̀gá ló ń torí ibú torí ìlú òpè tọ́wọ́n ń tọ́wọ́n forí balẹ̀ fún wọ́n bí ọba tó lè gbé kúta kẹta lẹ̀ fún pé èṣù yẹn èṣù láàlú ó tún máa forí balẹ̀ fún kúta ah, ah, ó ní agbọ́n bàjẹ́ a sì tún á gbọ́ bàjẹ́ torí tí ìbá ṣe kéèyàn bá gbọ́ bàjẹ́ òkúta lásán tó kẹ́yìn lẹ lọ gbé wa fẹ̀yìn sì tún forí balẹ̀ fún a ọ dájú pé ẹgbọ́ bàjẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́n bẹ́ẹ̀ ni wọ́n gọ̀ ọ̀sẹ̀ gan kò lórí rárá oyin wọn dàrú dànù tẹ́ẹ̀bá tí wọ́n rìn lọ tẹ́ẹ̀ rìn lọ tẹ́ẹ̀ rìn lọ tẹ́ẹ̀ rìn lọ tẹ́ẹ̀ bá wọnú Republic of Benin níbẹ̀ yẹn ọ́ ọ́ ọ́ ẹ̀rí ìyá àti bàbá ẹ̀ bọ̀ ìyá àti bàbá ẹ̀ bọ̀ ẹ̀rí ibẹ̀ ni mo ti kọ́kọ́ rí láyé yìí wípé wọ́n gbé èrè kalẹ̀ wọ́n gbé kalẹ̀ giriwo giriwo kálukú sì ń dóúnjẹ jọ wájú rẹ̀ áá níbi tó òun yọdé láyé nìsín àwọn gbẹgbọ níyì nù gbẹgbọ níyì of Africa wọ́n sì máa dáńjẹjọ èyí táwọn ọmọ ẹgbẹ́ fẹ́ẹ́ máa rò pé wọ́n pa àlọ́ wọn kó adìẹ jọ wọ́n gbogbo ẹjọ́ síwájú òòtà láwọn ègùn àtàwọn ànàgó tẹ́yìn tí wọ́n máa dá jẹjọ síwájú òòsà tẹ̀m̀bẹ̀ yẹn ẹ̀bọ ráyè ń bẹ̀ ọ́ ráyè lọ́kàn wọn ráyè nù gbèsè ayé wọn nígbà tó ṣe pé Islam kò sábà ráyè ń bẹ̀ yẹn àfẹ̀sìn ọmọlẹ́yìn kiri yó àfi à ń ṣẹbọ Islam kiri gan sọ gbogbo òòsà tí wọ́n ń pè lẹ́yìn Ọlọ́run gbogbo wọn mọ̀ pamẹ́sẹ̀ o wọn ni kò sí ń tọ́ka àwọn pẹ̀lú yín àwọn ọmọ yín rí sẹ́yìn náà mọ àwọn ní ẹ̀yìn náà kúkú mọ àwọn. tọ́ eléyìí ìtanilẹ́kún ńlá ni o fáwọn ọ̀sọ̀bọ̀ tó ń tẹ ọ̀rọ̀ agbélé ayé ṣe àwọn tó ń sin lẹ́yìn ọlọ́run nígbà tí a nídìí wọn jù wọn wá sọ pé kò sí ń tọ́ka àwọn pẹ̀lú yín. nítorí pé àwọn ìkúkú gbọ́rọ̀ àwọn òkúkú rí yín kí ni tẹ́ rò pé àwọn àdìsẹ́ fún yín láyé náà tẹ́ bá lẹ́ ń pa àwọn tẹ́ bá náà kí ni táwọn rí ṣe fún yín láyé àwọn ọ̀pá yín láti ẹ̀kẹ́ ẹ̀sìn àwọn rí àbí òun làwọn ti pa yín láti àwọn oṣù yọnu sí rí torí pé àwọn ò tiẹ̀ mà àwọn ò tiẹ̀ mà àti kó pápá gan àwọn mọ́pá mọ́sẹ̀ kú lọ́dọ̀ yín o nígbà tẹ níjì àwọn jù kí ló dé ẹ wá fi Allahu Rabbul Alamin Al-Hayyul Qayyum ẹ̀fílẹ̀ ọba abẹ́mi ọba tí kìí kú ọba tó dá dúró tó dá wà Al-Qayyum ọba tí ò bùkátà ẹnì kankan ṣùgbọ́n tí gbogbo nǹkan bùkátà rẹ̀ à ẹni jẹ́ mi ń sìn nìyẹn o ṣé ẹni tí máa kú ni wọ́n ń sìn ẹni tí máa kú ni ló ń sìn kò ti sí tẹ́lẹ̀ ó tún padà kú ni ló ń sìn tí ẹ bọ̀ àbí tí òtí ẹ̀sẹ̀ mi lára rẹ̀ nǹkan bọ́rọ̀ gidi ló ń sìn tí ẹ bọ̀ èyí lè dá ló ń sìn èèyàn tó ń sìn òun náà ní bùkátà tiẹ̀ òun náà lè sọ pé kò sí tó kàn pẹ̀lú ọlọ́ igi àtẹ̀tẹ̀ tó ń bọ kò lè kó lè dájú o ìbá ìlà gbé kó láyé rẹ̀ lẹ́sìn gbé bò mí òjò ń pa ẹgbẹ́ kó ní odò àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ òun bùkátà yìí iná ń jó iná ń jó pápá iná wa mú ẹnu lọ síbi tá ẹgbẹ́ òsà yín sí ah ẹja gba bàbá yìí lẹ o ẹja gba bàbá lẹ o kí nǹkan ọmọ ti bàbá o bàbá tẹ̀ ń bẹ̀ pé kọ́ sànù yìí lẹ́nu tó ń gbà lẹ. ẹsẹ̀míyà ọba olùgbọ́ ni làwọn ń sùn gbogbo nǹkan níta ń pè lẹ́yìn ọlọ́run kì í gbọ́ nǹkan kan ebi náà làwọn náà fi ń sọ pé kò sí tọ́ka hàn pẹ̀lú bó làwọn ti rí bó làwọn ti dá yín. alùbọ̀sẹ̀rẹ̀ ọba olórí làwọn ń sìn orí wa ọmọ wa ká jáde wálé ayé nígbà tá a délé ayé ìgbà tá a bá tún sí láyé máa yóò máa rí wa níbi kíbi tá a bá wà. alqadiru ala kulli shay alágbára lórí gbogbo nǹkan là wá ń sìn o alágbára lórí gbogbo nǹkan là ń sìn. oore tó lọ ń ṣe fún wa kò ṣeé kà níbi tó pọ̀ jù dípò kó àwọn àmọ iye nǹkan rẹ̀ kí wọ́n láwọ̀ apá àsìn náà sí ma. ẹ adúlọ̀ àbùkátà ta ni tí o sì gbọ́ òwú láti gbọ́ ni ńgbọ̀ bá yẹ lọ gbọ́ ètò ọ̀bá ti fẹ́ gbọ́ ẹnì kí tábà wá pé ẹ tẹ́lá kọ́ ọba òdodo ni tẹ́lá ti yẹ kó ṣe gbogbo nǹkan fẹ́ fún wa kì í ṣe sọ́bù òdodo kì í ṣe sọ́bù òdodo táwọn sàkúgbèkúgbè ìjọ lórí bútọ̀nsìn ọlọ́dá sọ́mọ̀ lọ́dálẹ̀ lọ́dá lọ́dá àwọn bàbá rẹ̀ nígbà tí ìsèpórí rẹ̀ dàrú dànù ebi onílà ká ẹ̀ lọ sọ olóòtú ìyá wèrè kí wọ́n lójú tó ń hùwà wèrè. tọ́ al-alimu bi kulli shay ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan làwọn òsàtì ọ̀dà kan kọ̀ mọ́ ara rẹ̀ gá ọlọ́run náà lọ rán àwọn aránṣẹ́ rẹ̀ òun náà lọ sọ àwọn tíra rẹ̀ kalẹ̀ ìgbà tí káwọn ẹni táyà ń sìn lẹ́yìn ọlọ́run àwọn náà bá dà kàn mọ́ ọ̀yẹ́ ti mọ̀ yín ọ̀yẹ́ kó ti mọ̀ pé ń àwọn kò ní ìdìbò ajé kó jẹ́ gbẹ̀ndà òkè àwọn ọ̀dọ́ pé àwọn ọba tó pa wá láti ká máa sun tó fi làgbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yìn òun òun nìkan la gbọ́dọ̀ máa sí ọba tó kọ àwọn nǹkan kan fún wa tó làgbọ́dọ̀ sí àkọ́kọ́ gbogbo ẹ̀ ní sẹ́bọ́ sí ó làgbọ́dọ̀ sẹ́bọ́ sùn ẹ̀ gbọ́dọ̀ sí ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ bọ́lọ̀ ti sọ pé walaqad ba'athna fi kulli ummatin rasula an a'budu Allaha wajtanibu at kó wọ́n fún àwọn èèyàn pé kó wọ́n máa sin lọ kó wọ́n sì jìnnà sí gbogbo òòṣà sẹ́mi ń faminhum hẹ́dọ́ lọ ọbẹ̀ nínú àwọn èèyàn tá ara wọn ránṣẹ́ yìí sí ẹni tó lọ ń fọ́nà mọ́ wọ́n wa minhum man haqqat alayhi ad-dalalah ó sì ń bẹ́ nu wa ẹni tí ìsìnà tó ṣẹlẹ̀ lórí àkọọ́lẹ̀ pé ó sìnà ó ṣẹlẹ̀ lórí ọlọ́run dákun má bẹ́ẹ̀ ọlọ́run ṣáájú rẹ̀ anabi muhammed sallallahu alaihi wasallam àti kọjá pé aránṣẹ́ fi pé máa pé àwọn èèyàn ikú kò sí ọba lọ síbi ikú kò sí ọba mí ìtọ́tọ́ láti jọ́sìn fún ara àti ní ọlọ́run ọba nìkan tá àbójú òun torí náà èmi nìkan ni kí wọ́n máa sìn. ọlọ́run tó sọ máa yà mí wọ́n ni wọ́n naa naa alman arsalna min qablika dun ni rahman min duni rahmani alihatan yu'badun bí àwọn ẹni tá a ti ránṣẹ́ sí ṣáájú tìrẹ anabi muhammad sallallahu alaihi wasallam pé ǹjẹ́ ọlọ́run ọba mi wà ń bẹ tá a ní káwọn èèyàn máa sìn yàtọ̀ sí Allah kò sí o. tọ́ dájúdájú àwọn ọ̀ṣẹbọ oríṣiríṣi ni wọ́n ẹlẹ́kàǹkà ni wọ́n wọ́n sì pọ̀ lọ jantirẹrẹ oríṣiríṣi làwọn ọ̀ṣẹbọ wọ́n sì pégbà wọ́n pégbà wọ́n pọ̀ lọ jàrá ọlọ́run ti dárúkọ wọn fún wa ní alukur'an ó sì ṣàlàyé ipò tí wọ́n wà ó sì sọ kí wọn sọ fún wa tí wọ́n fi di ọ̀sẹ̀ bọ̀ tí wọ́n fi di ọ̀sẹ̀ bọ̀ ọlọ́ni hunalika tablu kullu nafsin ma aslafat ní ààyè yìí o ní ààyè yìí o ibi tí kálukú ti máa ń tó ń ṣe síwájú nílé ayé la dé yìí ibi tí kálukú ti máa tó ń ṣe síwájú nílé ayé la yìí torí pé ẹni kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì kò nílé ayé ní sọ fún ọmọ yìí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan yóò wá mọ̀ fúnra ara rẹ̀ kí ló ń ṣe nítorí òtù síwájú dáadáa ní àbá ìdá yóò yí ọ tí ọba náà ṣe sọnù ayé mi pé yẹ́wò máa tóbi lẹ́sẹ̀rọ̀ ayọ̀ ọjọ́ tó lọ́wọ́ gbé gbogbo ní tẹ́ǹgbé pamọ́ hàn ọjọ́ náà ni ọlọ́run tó sọ pé yúrọ̀bọ̀ ìnsánú yẹ́wò máa ìdín bí máa kọ́dẹ̀mọ̀ ọkọ̀ á tó bá dijọ́ gbé ní alùpùpù nípa ètò ọkọ̀kọ̀ ṣe àti ètò ṣe gbẹ̀yìn nínú sẹ́ẹ̀ nípa ẹgbẹ́ ọkọ̀ ṣe àti ètò ìṣègbẹ̀yìn nínú wa gbogbo ẹ̀ ni wọ́n sọ fún wa ọlọ́run tó sọ ọ́nà àyà mi wọ́n ní wọn nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura iqra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba ọlọ́run ní ìwé iṣẹ́ kálukú ìwé iṣẹ́ kálukú ọlọ́run ọbọ̀ fààyè fún kálukú ń jọ gbẹ̀ndà al-qiyam wàá bá a ẹkọọrọ kí ẹsẹ ẹbẹ Ọlọ́run ni máa ka tírà rẹ o máa ka tírà àwọn iṣẹ́ rẹ tó gbélé ayé ṣe. kàfà bínú ṣèkẹlì ọmọ àlẹyìnká àṣìbà. ìwọ náà ti tó láti ṣèṣirò fún ààrẹ lónìí. èèyàn sì ní ṣèṣirò ń ṣe mo yàn rọra yí ọpọlọ mọ bọ́ọ̀lù jẹ́nà ẹ̀ kò lè ṣe é ṣe. o ní ṣèṣirò ṣe èèyàn oníjọ́ dáràn kọ́ máa ṣèṣirò rọ́ fún ara rẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa àti pé yóò ti ṣe ṣẹlẹ̀ nu láàrin àwọn ẹlẹ́bọ àti nítorí ṣẹbọ sọ́lọ́ àti rí wọn òtù àkàrà òtù sépo nígbà táwọn ẹni tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run táwọn bá sọ pé àwọn ọmọ wọn ò. وردوا إلى الله مولاهم الحق وودك لك قد صدى الله ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa wọ́n da ọ̀kadà sọ́dọ̀ ọlọ́run mọ́wòlẹ́ ọ̀húnmọ́lẹ́hẹ́kọ̀ olówó wa lódodo wọ́n da gbogbo wa padà sọ́dọ̀ rẹ̀ olómi wa àwa káà nira wa ọlọ́run ọba wa àwa káà dára wa wọ́n da wa sọ́dọ̀ ọlọ́run ọba ọba adájọ́ ṣe dọ́gba ọlọ́run ọba olówó wa ọba tó ní wá ọba òdodo ọlọ́run ọba wa yóò wá ìdájọ́ láàrin wa yóò kó àwọn yóò àwọn ọmọ anásínà ọlọ́run kò sọ nínú àwọn ọmọ àlìjọ́nà wa dhalla anhum ma kanu gbogbo nǹkan táwọn ọ̀sẹ̀ bọ̀ tí wọ́n ń kúrọ́ pè lọ́lọ́ tí wọ́n ń lẹ́yìn lọ́wọ́ àdìjọ́ ọ̀gbìn ní alqiyam ike after all ìwọ oògùn wọn yẹ kó lè sọ̀rọ̀ níbi tá a dé yìí ṣé mi ìfowó sí ọ ni àbí mi ìfara jọ́sìn fún ẹ àbí mi ìpè àwọn èèyàn wá sí ti fún ọmọ jọ́sìn fún ẹ wáyé tó fi wá jẹ́ pé nígbà tí mo nídìí ẹ lọ fẹ́ dìsíbù mi oògùn <laughs> gọ́ọ̀bà òkè kọjá tó kórì rẹ pé wọn lọ ń bá sọ̀rọ̀ ṣé mi rí ọ rí àwọn kò rí mi rí gbogbo wa tí wọn kàn kó sí ọ lórí. sépo kí kò ní gbá sépo náà tó láàrin ara wọn ọ̀rọ̀ bá dàrú wọ́n náà jẹ fúnra wọn sójà ń lọ retí kó tó túbà ọlọ́run ní qul man yarzuqukum minas sama'i wal ard amman yamliku as-sam'a wal absar wa man yukhrij al-hayya min al-mayyit wa yukhrij al-mayyita Wọ́n al-hayy wa man yudabbiru al-amr فسيقولون الله afẹ́lẹ́ tẹ̀ تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون روى وأن لتوحيد الربوبية وأن لتوحيد الربوبية في سؤال وبعلى كنين سؤال وفي سؤال سيد توحيد الألوهية في سؤال وبعلى كنين سؤال جرس تدعبان سيد ولو وبعلى توحيد الربوبية ṣíṣe ọlọ́run lọ́kàn pẹ̀lú iṣẹ́ ọlọ́run tọ́lọ́run ṣe ọlọ́run ọba ń lò láti fi pè wá lọ síbi tawhidul uluhiyyah ṣíṣe ọlọ́run lọ́kàn nínú iṣẹ́ ìjọsìn eléyìí tẹ́ dàbá ń ṣe. ọlọ́run ní ìrẹ́ anábì Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n léèrè gbogbo ẹ̀yin náà tẹ́ sẹ́kù láyé ẹ máa bi àwọn káfíìrì léèrè ìbéèrè yìí ọmọ tọ̀dọ̀ àwọn mùsùlùmí wá sọ́dọ̀ àwọn káfíìrì ẹ̀yin káfíìrì ẹ tẹ́tí ẹ gbọ́ ìbéèrè ńlá dé látọ̀dọ̀ ọba tó dá gbogbo wa ó ní ká bí yín léèrè kẹ́ ẹ sì dáhùn kẹ́ ẹ má fi po bọ̀yọ̀ nígbà tí ẹ bá dáhùn tán káwọn àwòwò pẹ́yìn ilẹ̀ wà lọ́nà ni pẹ́yìn àwa la wà lọ́nà pẹ́yìn ilẹ̀ ṣìnà ni àbáwa la ṣìnà torí pé ọba tó dá gbogbo wa òun ló ń bá wa sọ̀rọ̀ ó ní qul man yarzuqukum minas samaa'i wal ard bí wọ́n léèrè tálẹ́ni tí ń rọ̀ yín lọ́rọ̀ láti sánmà àtìlẹ̀ talẹ̀ ni tí ń rọ̀ yín lọ́rọ̀ láti sánmà àtìlẹ̀ ọlọ́run bá ń rọ̀ wá lọ́rọ̀ láti sánmà ó ń rọ̀jò fún wa pẹ̀lú àánú àti ìkẹ́ rẹ̀ ó ti rọrù rẹ̀ fún wa lónìí ìbá àdúpẹ́ fọlọ́run bá wa talẹ̀ ni tí ń rọ̀jò láti sánmà Allahu Rabbul Alamin arísìkì ńlá lójó tí ń rọ̀ láti sánmà ẹ wò báyìí ṣe ń dààmú táàmà wó ká táàmà ṣe wàhálà sọ́tù táàmà ṣe wàhálà sọ́tù ọlọ́run bá ṣe rọ̀jò fún wa láti sánmà tó bá ti pé ọ̀wọ́ òjò eléyìí tó balẹ̀ bíbà sáàrin ilé tiẹ̀ lọ́ba lè gba gbogbo ẹ̀jọ́ ni tí o sì dín nǹkan kan kù ní òjò tọ́lọ̀ wọn bá rọ̀ ọ dájú pé tẹ bá lè sọ omi yẹn bóyá tó sì mẹ́fà tóní ọwọ́ omi tòní tẹ gbàjọ́ èyí tọrọ sílé yín tẹ̀ dé kọ̀kan nù rẹ̀ ọ̀sọ̀ nù bóyá tó sì mẹ́fà tóní ẹ̀ bùkátà láti ra omi mu. tó ọfẹ́ fomi òjò wé omi pure water ni pure water nǹkan ta lọ́dà pé bọ́lọ̀ náà àwọn omi sẹ́mà ti ń sọ̀kalẹ̀ láti sẹ́mà wa anzalna minas samaa'i ma'an tahura ọlọ́run lómi tó mọ́ tó lè fọ nǹkan míì mọ́ là ń sọ̀kalẹ̀ fún yín láti sánmà omi tó mọ́ tó lè fọ nǹkan míì mọ́ là ń sọ̀kalẹ̀ fún yín láti sánmà ẹ wá wò bá ń ṣe ń wéṣẹ̀ ẹ̀ ẹ wò bá ń ṣe ń sọ àrísìkì yín nù òjò rọ̀ lónìí bó ti ṣe rọ̀ tó pẹ̀lú ògbó ọlọ́run tílẹ̀ ọ̀la bá má ara àwọn ẹni tó ti bọ́kẹ́tì má rí tí wọ́n máa wó mi ká. kí ló dé nígbà tó lọ mú wa bá yín tẹ̀lé dé mẹ́lẹ̀ kẹ́ ẹ̀ sàǹfààní ń bẹ̀ ẹ̀ ń wo ọ̀ràn fi sàdánù ẹ̀ ń wo ọ̀ràn fi gbọ́mọ yín lọ́wọ́ ẹ̀ wá gbé bọ́kẹ́tì ẹ̀ mọ̀ wá wó mi ká ẹ̀ wá fi wọn ti kànga wọn wọn ò ti kànga wọn nígbà tó lọ́n ti tì ẹ́ lẹ̀ fún ọ bóò ló ti ṣe. arzikì nù tọ́lọ́ ń sọ̀kalẹ̀ láti sàn nínú rẹ̀ láti mu nínú rẹ̀ láti gbin nǹkan ọ̀gbìn wa nítorí pé tẹ́ bá fi òjò tẹ́ bá fi gbin kà tẹ́ bá fi gbin gbadó tẹ́ fi gbin alikama tẹ́ fi gbin èrè ẹ wá fi wá arzikì jáde mẹ́ẹ̀. láì jẹ́ wípé ọ̀nà yín kọ́bọ̀ láì jẹ́ pé ọ̀nà yín wàhálà kankan ẹ̀ lọ́ máa pọnmi wá lódò kìí ṣe pé pọ́ǹpù omi wá ọlọ́wọ́ kan rọ̀ jù náà ni lẹ́yìn ọkàn dínú oko yín nínú máa dùn tó Allahu ọmọ ti bẹ̀rẹ̀ sí Allah arzikin láti sàmì omi fúnra ara rẹ̀ omi fúnra ara rẹ̀ lẹ́rìí ní ìsìtáwọn yẹn ń fomi dolówó báyìí wọ́n ní àwọn èso wo omi káwọn ṣe kíni káwọn sọ́ọ̀tì tọ́ eléyìí túmọ̀ sí pé arzikì lọ́lọ́run sọ̀kalẹ̀ fún wa láti sánmà nínú arzikì tọ́lọ́run kìí ṣomi lásán à arzikì tọ́lọ́run sọ̀kalẹ̀ láti sánmà pọ̀ gan ẹ̀rí bọ́lá tó fẹ́ sọ ẹja kalẹ̀ láti sánmà ni ebi arzikì ni àbí èsì arzikì owó kékeré ṣe rẹ̀ já ní ìsinmi ẹ̀rọ kíkálukú ti padà sí di bẹ́sẹ̀ ìkànsúnmà tó di pé ẹja náà di ń tóbi. ọlọ́run wa ń rọ̀jò ẹja lùkàn ní Thailand ọlọ́run rọ̀jò ẹja láwọn ẹja tó ṣe pé ó ju ó ju ó ju ó apá ọ̀lẹ́ lọ láwọn ẹja bọ̀kọ̀ ọlọ́run ń wọn láti ó àwọn èèyàn ò lè gbórí lásán níbi tí ẹja bá ti ń ara rìbìkì tọ́lọ̀ ń lati láti ni ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ọ̀rọ̀ àwọn lati yìí láti sánmà àti ntáàmà wàláhì àti ntáàmà pọ̀lọpọ̀ arìbìkì ọlọ́run lè rọ̀ kalẹ̀ láti sánmà sílẹ̀ ọma sẹ́ni kankan ọ̀mọ̀ èèyàn kẹrin débẹ̀ ńjọ́ kan lẹ́ẹ̀ bàbà gbogbo eléyìí bó sì ṣe lè rọ àrísìkí láti sẹ́mà ló lè rọ ìyà láti sẹ́mà òkè yé wa ọlọ́run lè rọ òkúta láti sẹ́mà tí gbogbo apárun ká kú dànù kí la fẹ́ ṣe fọ́nà ẹ̀rọ ata lọ́nu lẹ́kan òkúta ó sì lulẹ̀ ń rẹwà bọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó lè ṣe kí nǹkan kan diriwo diriwo kó sọ̀kalẹ̀ láti sẹ́mà kó balẹ̀ bàbí lẹ́yìn lórí kí gbogbo yẹn kú dànù kẹ́rẹ́ tí ọlọ́run bá ní kó ṣẹlẹ̀ níbi ọdún mélòó kan sẹ́yìn nìsín ní Russia tẹ́kẹ́ nǹkan yẹn láti sẹ́mẹ̀ ní ti ń bọ̀ hmm. ọlọ́run bá ẹlẹ́dàá lágbára kọjá bá ṣe ń pè é ṣe ń bọ̀ láti sẹ́mẹ̀ ẹ̀kẹ́ ẹ̀yọ́ lọ gbé kámẹ́rà ni ikú tí ó pa yín ẹ̀tún fẹ́ yà ń fọ́tò bóyá ni ó ṣe dé wọ́n lọ gbé kámẹ́rà wọ́n ń wo bí kìnìyàn ṣe ń bọ̀ ó tóbi ó tó ó tó stadium ó tóbi sẹ́ńtì ń gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ bá àwọn òwe ìròyìn ṣe ń ròyìn ẹ̀ ń sì ń bọ̀ ń sì ń bọ̀ ń sì ń bọ̀ ó ti bá lọ báwò àwọn káàkiri gan láwọn dúpẹ́ fọlọ́run wípé ibi tó ṣubú sí èèyàn ọ̀pọ̀ ń bẹ̀ tó bá pé ibi téèyàn pọ̀ ní kò síbẹ̀ sí lè pọ̀ tó tí nǹkan ó ṣubú léèyàn yóò dìtàn. sọ̀rọ̀ pé lọ́n fà mí hàn wá nù ẹ̀hẹ́n torí pé nígbà tí káfíìrì bá wò títí tó bá rí pọ́lọ̀ ọ̀fì àjẹ wọn ó sì ń ṣe kẹfẹ́rí ó lè ní kọ́lọ̀ ọbọ̀ ya abala kan ní sọ́mọ̀lù àwọn mọ̀nà tó bá kó dodo bá lọ́lọ́ ṣé kí wọn ló sòrò fọlọ̀ náà rí yóò ya abala kan ní sọ́mọ̀lù yẹn sí ní rí kí sọ́mọ̀ olù lọ́ba tán torí ẹ̀ ló sì jẹ́ pé bọ́lọ̀ sọ lórí wárìkì fún aláti sọ́mọ̀ ló lè rọ ìyà tí ìlàyé lọ bá nàbì Muhammad sallallahu alaihi wasallam tí ọmọ lọ tí ọmọ bọ̀ nítorí pé òjò sú bẹ́ẹ̀ tí ọjọ́ yà tẹ́lẹ̀ tí Ọlọ́run fi pa àwọn èèyàn rún ìgbà mi ò sì fi éle jẹ́kẹ̀ àti wá sí kété tó wá síta ìsíta tó máa wò pé wọn ẹlẹsẹ ti drọm ẹlẹsẹ yẹ ẹ nínú abẹ lọ́wọ́ lọ òjò kẹni ọjọ́ jẹ ọ mọjọ ọjọ́ jẹ ya Ọlọ́run má fi má fi wà wá fi bá wa wí o ṣàánú wa o so kí ẹsẹ ṣe tó dúró sùtá ìṣiṣẹ́ ṣiṣẹ́ ti máa sọ̀tọ̀ kú sọ kò tún ní yára iṣẹ́ ṣe lónìí nù ó tún fẹ́ bèmí jẹ́ máa lọ ká ní ìdálẹ̀ ń bá wì ọlọ́run ní rọ́ọ̀dù sọ́lọ́ náà lẹ̀ ń bú bá wọn ọdájú pé ẹ̀lẹ́kọ̀ọ́ ẹ bẹ̀rù kọ́ lọ́wọ́ pé kẹnu yẹn ya títí dé títí dé ìdè tí yín ẹ máa sọ̀rọ̀ burúkú sọ́lọ́ ń bá wọn ló tún gbè ní máa lọ́nu kò ní já ta o nígbà tó tó ọ̀rọ̀ láti jẹ́ ìlú lọ pa. èèyàn fẹ́ pé ó lè jẹ́ pé rú ní tàbá yóò fi kójú òní jẹ́ òní jẹ́ káwọn ọ̀tá yóò lò ní gbogbo ìgbà àrùtò gbé lórí. torí ẹ̀ ló ti jẹ́ pé ẹlẹ́jẹ̀ á máa ṣe lọ́n látàrí ìkẹ́tọ́ lọ́n ṣe fún wa áríṣìkì lọ́lọ́n sọ̀kalẹ̀ fún wa láti sánmà ọlọ́run ẹni tó rọ̀ wá lọ́rọ̀ láti ilẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀tẹ̀ bá gbin koníìsì kí lẹ́yìn gbìn kí lọ́lọ́run mú jáde ẹwà ní ìsìtẹ́ a bá lọ gbin kò ní ìsìkòjú gbọ́ra kan lọ ọ̀rá kékeré kan ẹ̀ máa ẹ̀ máa dàálẹ̀ ẹ̀ máa dàálẹ̀ ẹ̀ máa dàálẹ̀ nítorí ọba fẹ́ kéré òkú ńkọ́ ọlọ́lọ́mọ ẹ̀yọ kọ̀ọ̀kan pẹ́tẹ́ nìkan bá yín lóko ta ló ṣe léyìn ṣe bọ́dọ̀ ọba náà ni kódà tó bá jẹ́ pé èèyàn bá jẹ da sàn-sàn tí ọba da sàn-sàn ọ̀pọ̀lọpọ̀ tírélà ah ẹ sọ fún mi kí fi di mùsùlùmí káfíìrì ò ní ti torí di mùsùlùmí nítorí pé bẹ̀rẹ̀ abẹ́lọ̀ ń ṣe fáwọn àwọn tó fi ń pẹ́ nínú kásìkìsì rí sọ́lọ̀ ni ẹbí wọn lè rí ká ní ọ̀rọ̀ yín lọ́rọ̀ láti sọ́mà àtìlẹ̀ eléyìí jẹ́ ti orógùn ẹwà dúró arísìkì tó wà ńlẹ̀ sọ̀rọ̀ káwọn lè para àwọn orílẹ̀-èdè lè láàrin Armenia àti àti Azerbaijan tí wọ́n ti ń jagun lórí rẹ̀ ọlọ́lọ́mọ ẹ̀yẹ mi tó sùn torí kíni nítorí pé arísìkì ń bẹ nínú lẹ́yìn ni arísìkì ńlá ń bẹ nínú lẹ́yìn oníkálukú sì fẹ́ kọjá pọ̀wọ́ ń lọ bọ́ sí. bákàtì Nàìjíríà and Cameroon sọ̀rọ̀ péré ni tí wọ́n arísìkì ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n arísìkì lè aṣálẹ̀ ní ilẹ̀ yẹn gíní ni ó wò wọ́n lè fẹ́ mú mọ́tí nígbà tó ti jẹ́ káàdì kí n bẹ́ẹ̀ ẹ̀ ṣe gbogbo ọmọ nàìjíríà ní sábà ti ronú débi bàkátì náà ti bí wa kíta lẹ́nu tó lọ gbé bàkátì fún Cameroon àbí ẹ̀kọ́ ni tonti pé láti sọ́tà ti fún epo kọ̀dọ́dọ̀ wa rí àbẹ́yìn gbà ń bẹ̀rì àgbà ń bẹ̀rì àmọ́ àmọ́ òkú nǹkan orílẹ̀-èdè abẹ́ wọn ti lọ fẹ́ lómi pé wọn ti lọ fẹ́ lómi torí pé àrùn jìkì ni bẹ́ẹ̀ náà ni ẹ lọ rí láàrin kọ́ńtì kan sí kọ́ńtì kan torí káwọn òyìnbó tẹ ẹ̀rí yàn ọ̀daràn gidi ni wọ́n àsìkò tí wọ́n ń lọ tó gbà lóòlù tó gbà lóòlù tó wọ́n á jalè láfíríkà nǹkankan àtàwọn asian countries so nígbà tí wọ́n ń lọ wọ́n ò tún wo ibì kan fẹ́ pé wọ́n máa díjà lẹ̀ ibà wọn fi bọ́dà sí àbí òye wa wọ́n sọ pé undistributed border undeclared border kọ́ńtì yóò máa pe kọ́ńtì kẹjá jókòó ká declare àbò ní bọ́dà ọ̀jẹ̀ àwọn sọ pé àti ìráyè lẹ́yìn àwọn sì máa wépo wọ́n máa wá epo wọ́n máa wí pé ẹjẹ́ á demarcate rẹ̀ pé no we have no time for demarcation. sójà ẹ bá wá kó pé tó bá kù jù sá ìgbà náà láti demarcate something like that kpọ̀rọ̀ pé yé wa ẹ̀wù China nìsín àti Japan àti Vietnam àti gbogbo àwọn kọ́ńtì tó yẹ Philippines àwọn kọ́ńtì tó yẹ kí wọ́n pààlà pẹ̀lú China níbi river China. àbí China Sea ẹ wò wàhálà tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ní ìsìn tí China ti torí rẹ̀ tó lọ́nà ṣe òun ṣe àwọn nǹkan ogun tó yẹ pé ẹ̀rú ọ̀bà kálukú láyé torí kiri àríjìkì ni tó wà nù lẹ̀ ẹ̀wọ̀n torí ẹja tó wà nù òkun tó kọ́ńtìrì gbógun ti kọ́ńtìrì wọ́n já bójú dí lórí ẹja ẹni tí wọ́n ń pẹja nínú tẹ́rítìrì wa ẹ̀kí ló gbé ọkọ̀ ojú omi Russia wá sí Nàìjíríà tí wọ́n ń òkun nàìjíríà nígbà wọn yẹn tún wọn lọ páàkì ọ̀rẹ́sẹ̀ sọ́mọ nàìjíríà ọmọ nàìjíríà ló tún máa sanwó ẹja rẹ̀. so gbogbo nǹkan yẹn lórí ilẹ̀ ẹnikẹ́ni ti lọ ẹsẹ̀rẹ́ o ẹnikẹ́ni ti lọ ẹsẹ̀rẹ́ nítorí pé àrísìkì ń bẹ́ńbẹ́. ẹ rí ní ìsìn àwọn ìlú wa kọ̀ọ̀kan náà kálukú wa máa kékeré kan láàyè àbí ẹ̀kọ́ <laughs> dípò ká sọ pé ọ̀yọ́ sè ó ti kárí gbogbo ẹ̀ náà o á sọ pé Ògbómọ̀ṣọ́ láàyè nínú ọ̀yọ́ àbí ẹ̀kọ́ ni àwọn ìbàdàn náà ní kí ni ìbàdàn land nínú ọ̀yọ́ sí àwọn ìbàràpá náà ní ìbàràpá land nínú ọ̀yọ́ sí because oníkálukú ò ní pé kẹ́nìkan kó wá mú náà ẹ̀tọ́ tó ń ní ìsìtọ́wá yẹn pé ní ìsìn àrísìkí kan bẹ́ẹ̀ nílẹ̀ pé pẹtrol kan bẹ́ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ land yìí báyìí ní ìsìn sẹ́wọ̀n káwọn náà ti bẹ̀rẹ̀ sí ní sọ pé kí ni láti gbòòrò tiẹ̀ kẹ́ fáwọn náà ṣètì àbí òwe wa àwọn kan ń bọ̀ láti Ìbàdàn pé kí ni kẹ́kẹ́ ẹ̀ bá dúró bí tẹ́ ẹ dúró bí tẹ́ ẹ dúró gbọ́dọ̀ ń bọ̀ ìtú máa ṣẹlẹ̀ nu torí pé kálukú ọ̀fẹ́ pé àrízìkì tún àrízìkì tún àrízìkì tún inú lẹ̀sìn lárìzìkì pọ̀ sí. bẹ́ẹ̀ni kí n pé òun bóyá nílẹ̀ báwọn o torí ẹ̀sìn máa sọ pé àwọn bọ́ wọn nílẹ̀ ọ̀pẹ ẹ̀kọ́wé rẹ̀ tó bá fi lé lọ nàgẹ̀rẹ̀ tó gọ̀ tó bá di lọ́la tó ń pẹ́ ah ilẹ̀ yẹn ilẹ̀ lásẹ̀gbẹ̀rẹ̀ fún ni o wọ́n rí pélé tó ń kọ́ bẹ́ẹ̀ nísìnyí tí wọ́n bá ara lẹ̀ ń bẹ̀ wọ́n rà tó three million àwọn bàbá wọn bá sọ pé sọ orílẹ̀ tá a lọ àgbọ̀n tọ̀ sí àáfọ̀ ń bò mí ni mo rò pé yíyọ àáfọ̀ ń bò mí ń bò lọ́wọ́ àfọ̀rẹ́ ẹ̀yin ọmọ ẹ mú lọ sí tàkì lọ. <laughs> ilẹ̀ tó tó ọ̀wọ́ ti one fifty wọ́n wá fún ọ láti ta ilé yìí three million. àrídìkì gan ilẹ̀ gbẹ́gbẹ́ fúnra rẹ̀ àrídìkì ẹ pọ́n pẹtrol ti jáde inú ilẹ̀ náà ni gold ńkọ́ inú ilẹ̀ ni wọ́n ní torí tọ́lọ̀ ń bá kó gold sókè pẹ̀ kò ní níyì gbogbo tá a bá rí ní rọrùn kì í níyì tẹ̀bá gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ tí wọ́n sọ yìí tó two kilometre under the under the soil ilẹ̀ wà báyìí sọ̀rọ̀ pé bọ́lọ̀ ń bá kọ́kọ́ jáde láàyè two kilometre a máa ṣeré lábẹ́ ẹ̀lẹ̀. kódà ń bọ̀ mi wọ́n gbọ́ ti dé nǹkan bíi twenty kilometre under the soil wọ́n wá góòlù ká jíjìnà tó jìnà lójú ó níyì jíjìnà tó jìnà lójú ó níyì ẹ yẹn òkè kò níyì àwọn níyì ẹnìkan wọn lọ pé tírélà wọn kó yẹn ń kó lọ ó lọ gbọ́ pé máa ń tà wọ́n fi ọ̀rẹ́ rìn lẹ́yìn náà mọ̀ sí àá irú yẹn jíwò wá ní gbogbo àdúgbò yìí kọ́ wa máa kó kọlọ̀ kó tirẹ́là wa máa kó ó dìbò ó lẹ́kọ̀ọ́ kò sókùtà lẹ́kọ̀ọ́ wọ́n kéke orí rẹ̀ orí rẹ̀ dájú ṣé òkúta lélẹ́yìn ní lùtì ní subhanallah wọ́n sọ ike ti jìnnà ti gbóòjì jìnnà lójú lóòlò òkúta ibi tí wà nísàlẹ̀ náà ibẹ̀ lọ́lọ́run tó lóòlù àti wàlúwà tó bá pé etí òkun lọ́lọ́run bá kó sínú kò ní níyì kọ́bọ̀ ṣé alákàní ìsìtẹ́ ìrí létí òkun lọ́ra ní kò níyì kọ́bọ̀ àmọ́ ló ìyẹn wọnú òkun lọ nínú nínú ibi tí èpẹ ti pàdé pẹ̀lú mi ibẹ̀ ló ti lọ mú wa bẹ́ẹ̀ pé tọ́ba tọ́ba kó lọ́la tá ẹlòmíì lè pọ́ ló ti kó lọ́la ó túmọ̀ sí pé arzikì ń lẹ́jàmáà wọ́n fi sẹ́mẹ́ ìrẹ̀kọ́kọ̀m wọ́n máa tu wàdù ọlọ́ọ̀ni àrùsìkì yín bẹ́ẹ̀ nù sánmà àdéhùn tá a sì tún ṣe fún yín tẹ̀ ń wá sánmà ló náà wà àlùjánnà torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé àrùsìkì ń bẹ́ẹ̀ nù lẹ́jàmá tó bá ṣe pé àwọn ọmọ yẹn bá ní sùúrù ni kò ní sẹ́nìkan nu wa tí yọ̀ jẹ wàláhì kò ní sẹ́nìkan tí yọ̀ jẹ àmọ́ àní sùúrù wọ́n bá sọ pé láàrin owó wìtìwìtì àti owó àbẹ̀ owó lẹ́yìn fẹ́ ẹ dáhùn o <laughs> wọ́n ní ẹgbẹ́ yẹn náà ti mọ̀ dáhùn á kí àfọwọ́ máa béèrè owó wìtìwìtì kálukú fẹ́ ẹ̀ àmọ́ àgbẹ̀ ẹ̀yin náà gbọ́ àgbẹ̀ tí àgbẹ̀ wà láà fẹ́ sí i ìdí mi fẹ́ẹ́ di ti kálukú ń sá fún nàìjíríà wáyé owó wìtìwìtì ní kálukú fẹ́ àyè wà ní ìsìn tó bá fẹ́ dáko tó wọn ní gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ wàláì ó sì lè dáko fọ́dún mẹ́wàá tí wọn ní gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ tó táwọn náà wọ́n ti fi ọ́tọ́ lẹ́nu wọ́n ti lẹ̀ sọ wọ́n lọ́mọ wá fún wọn ní ròyìn nípa tí máa ń ṣẹlẹ̀ máa dáko rẹ̀ sọ ọba àfẹ́rọ́ katakata dáko ẹni ìka sórí owó táwọn wà nù èso owó táwọn wọ́n ní àgbẹ̀ àwọn èèyàn ti máa yín mu ọba náà yọ sí rẹ̀ la <laughs> ṣe agbẹ̀lọ́ba àbágbẹ̀lébùrà. bọ́ọ̀lù yẹn ṣe ronú ni àwọn òkòwò ṣe wàhálà ká tó rí owó bùtìbùtìbùtì ọmọ tó kọ́ agric science tó jáde yunifásitì tó mẹ́fẹ́ dákú. láéláé kékin ṣe à ìwé tí wà lọ́kì iṣẹ́ tó kọ́ kíákíá ni àbí ẹ̀kọ́ lẹ̀ gbáṣẹ́ gbáṣẹ́ yọmọ tó ń ṣépè fún mi ọlọ́run ṣàdúrà kí n máa gbáṣẹ́ wo náà. ṣé mo á sọ pé mo fẹ́ bàjẹ́ ni ayé ah, ìwé ẹ̀rí fẹ́ gbà yín kọ́ àmọ́ ká gbé léyìn ẹni iṣẹ́ ọ́fíìsì lèmi wá la ilaha illallah tó túmọ̀ sí pé ìgbà táwọn ọ̀fẹ́ ṣe sùúrù ìdí nu táàbí máa sọ pé ẹ sì o tọ́lọ̀ ṣe sọ pé òun sọ kalẹ̀ láti tó bá ọ̀rọ̀ jíjẹ mímu kìí ṣe wàhálà tiẹ̀ a sì máa ń pé kí ọ̀rọ̀ àjẹ àmù tó bá ti kó nù wàhálà yẹn gbogbo nǹkan yìí so máa ń lé tí máa ń dá tí máa ń dá tí máa ń tẹ̀lé so ṣùgbọ́n àwọn èèyàn wọ́n ní àwọn mà káwọn ọ̀tá ní owó kan lójijì láàrin òru kan ọ̀sán kan wọ́n pé bóun ní. so eléyìí ní ń da àwọn èèyàn láàmú wàláhì ṣùgbọ́n náà rìzìkì ọlọ́run ti ṣe fún kálukú wa ọlọ́run rọ̀jò láti sẹ́mu pàápàá nínú àwọn ìlú tọ́lọ̀ ń dá wa sí nàìjíríà yìí báyìí irú nàìjíríà wa yìí á àrísìkí pọ̀ ń bẹ̀ níbo lẹ́rìn sí tẹ̀rí Greenland wọ́n láwọn orílẹ̀-èdè kan wà láyé tí a bá lè pààrọ̀ ìpẹ́ pẹ̀lú wọn pé káwọn kó lọ sọ́dọ̀ wọn káwọn kó wá sọ́dọ̀ wa ẹ̀ bá rí bí wọ́n ṣe lo nàìjíríà yìí dà. ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀wò pé Greenland kò sí àrísìkì tó tò. ibi tó ti rí bíi kìlómítà ìníye wájú rẹ̀ tó tẹ̀sẹ̀ lọ sálálú tó ní rí koríko ẹyọ kan. àwọn ẹ̀sìn jẹ́ ẹ̀rọ fáwọn fẹ́ dáko nínú sàárà lọ́wọ́ máa dáko sọ ọlọ́run á fà wá gbogbo ẹ̀ lọ́sẹ̀ lófò àmọ́ lò kọ́lọ̀ wọn jẹ́ ká máa lò ìdí nìyí tó fi jẹ́ pé tó bá jẹ́ pé àwọn ọ̀dọ́ wa tí wọ́n ń kàwé especially ẹni tó ka Greek science tí wọ́n bá ṣe sùúrù wàláhì wọn ò bá jẹ́ pé àwọn wọn lówó ju gbogbo èèyàn lọ sásìrì gbogbo eléyìí lára àwọn documentaries irú táwọn òyìnbó máa ń ṣe nípa báwọn ṣe ń ṣe láìpù tiwọn. ẹ̀rí pé èèyàn kan ní ìsinyìí báyìí àwọn onídìí kan lọ dìgírì dìgírì báwo ṣùgbọ́n a ti kọ́ bẹ́ẹ̀ dìplómà kan bẹ́ẹ̀ kíní kan gba eh, èrò lẹ́yìn gbà pólì ṣùgbọ́n a ti gba eh, irú àwọn ìwé ẹ̀rí wọ̀nyẹn yọ̀ lọ́dọ̀kọ lẹ́nu ìjọba àwọn náà sì ràn lọ́wọ́ gbàtí yọba sì tún ìgbà kan nísìn ẹ ti rí i pé ọjà rẹ̀ ti ń ṣe gan-an òun gangan fúnra ara rẹ̀ ti export rẹ̀ lọ sáwọn country ni nígbà tó ṣe pé wọ́n ti wà wọ́n ti wà self sufficient lórílẹ̀‐èdè wọn ọjà tó ń ṣe orílẹ̀‐èdè gbòmí wọn ti ní ìdí ẹ̀ wọn náà máa ta wọn máa rówó local market ti wà òtún yìí o tó bá ṣe pé àwọn èèyàn bá ń dáko dáadáa o nídìí láti gbé lọ jìnnàjìnnà o nídìí láti gbé lọ jìnnàjìnnà ọlọ́run sáré ti kì fún wa àmọ́ lónìí especially nílẹ̀ yorùbá yìí a máa lò ilẹ̀ wa ilẹ̀ ọlọ́ràá jù ṣùgbọ́n a máa lò èèyàn mélòó ló ń dáko nílẹ̀ yorùbá yìí ẹ̀rì kìtà bá dáko súkẹ́súkẹ́ yìí náà ni wọ́n máa gbé àgbàdo wọ́n gbìn ètò wọn yẹn jẹ ni àbí ètò wọn sì jẹ àwọn òògùn ní cash crop tá a fẹ́ fi lówó àwùjọ ń bẹ̀rẹ̀ gbogbo ọjà táwọn ń gbìn gbogbo oúnjẹ tí wọ́n ń gbìn àwọn ń gbìn ń gbìn cash crop ni wéèrè ní wọ́n fẹ́ jẹ ẹ̀yìn ìgbà tó lè kó bá jáde ni wọ́n lè wọ́n bá tí wọ́n jẹ àtàwọn àtàwọn fámìlì wọn gbogbo owó tí wọ́n kó bọ̀ wọ́n jà ní ebi ẹ̀rí tírélà ti lọ sí ń bọ̀ lójoojúmọ́ kí làwùjọ ni ti ń kó wa fún àti bóúnjẹ tó ń gbìn náà ni nǹkan ọ̀sìn nǹkan ọ̀gbìn ṣé ilẹ̀ agbọ̀nbẹ̀ wa lọ́ra tó lẹ̀ Yorùbá ni láíláí ṣùgbọ́n àwa ń tu àfikà máa sọ òyìnbó yìí náà nì ìdó òyìnbó ló jẹ ti wá wà àwọn òní dáko ẹwé lẹ́sìn lọ sábàlú sẹ́nìkan kan ò lò kéèyàn ti ẹ̀mí lánìyàn títí pẹ̀lú ògbó ọlọ pẹ̀lú ògbó ọlọ hundred acres of land ni mo fẹ́ gbìn àgbàdo sí lọ́dún yìí kọ́lọ̀ wọn bó ti bọ̀ sọ lọ́wọ́ fìtínà fúlàní àti màálù rẹ̀. kéèyàn wá wo iye tọ́lọ̀ wọn bó pọ̀ níbẹ̀ kẹ́ ṣe sùúrù sí kẹ́ máa bẹ náà sí. kágàdo yìí kó sì kó sì dípò gbó kẹ́ wọ́ àgbàdo dálẹ̀ kó lára kùkù rẹ̀ kọ́ àrọ̀ gbogbo ẹ̀ sínú àpò kẹ́ wọ́n àpò tọ́lọ̀ wọn bàyín mú jáde ńbẹ̀ kẹ́ kó dọ́jà kan aláwọn ọ̀rà arísìkí wo ló ju eléyìí lọ fẹ́ yọ zakat ọlọ́run ọba kó ń bẹ̀. iṣu yìí lè fi yìn olórí oúnjẹ àwọn yorùbá yìí. wọ́n wá gbé súkẹ́súkẹ́ súkẹ́súkẹ́ súkẹ́súkẹ́ kan bí suba jáde ní ìsìn ó lè mọ́ sọ̀tẹ̀ mẹ́ta mẹ́rin lọ ẹ pósù méjì gbogbo sutu wa ti tán gbogbo sutu wa ti tán nígbà tí wọ́n bá tó jẹ́ mẹ́ta wọ́n bá ní wọ́n tó ń kó àbújáde o àà. nírú àwọn abíì ni wọ́n tún máa kó sí kan wá. kí ló dé táwọn lè gbé sí kọ́mọ bá ti ẹ̀ fún ọmọ tó ń kọ́ bíríkì wà àwọn science and technology báwo la ti sí wa báwo ni wọ́n fi jẹ́ sí àwa yàtọ̀ sí nígbà bá tójọ́ mẹ́ta ní ìsìn ẹ̀rí sọ́mọ fi tirẹ́là kó bí nǹkan gidi bí nǹkan gidi ńgbà bá yá ẹ̀bà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní títí kásẹ̀ ńlẹ̀ ó bàálù sófò sọ̀rọ̀ kọ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ̀ yẹ. ibi tó ti wá jẹ́ káwọn onílẹ̀ ọlọ́rà làwọn tó wá gbin sùn wọn máa tún wá fún wa. tòbí àárín ilẹ̀ haúsá gánṣẹ́ máa ń protect ìṣù. àwọn ọ̀kàwé wọn kàn kọ́ ètò ọbàjẹ́ wọn bàjẹ́ ni ìwọ̀n ń kó wá fún wa táwọn tí wọ́n tún kọ wọ́n tún fàlàásì wọ́n tún kọ bàmú fún iṣu mi àbẹ́yìn òrí lọ́jà ni ìpè eléyìí ò kéé ṣe ti yín o kéé ṣe ti yín ilẹ̀ àwọn gárà àwọn kọ̀ sílẹ̀ kẹ́yìn kéé ṣe ti yín ilẹ̀ àwọn tíìlì ilẹ̀ àwọn tíìlì ni wọ́n kọ̀ sílẹ̀ kẹ́yìn kéé ṣe ti yín ilẹ̀ àwọn ilẹ̀ àwọn dúkùn ni wọ́n kọ̀ sílẹ̀ kẹ́yìn kéé ṣe ti yín ilẹ̀ àwọn báárí ni wọ́n kọ̀ sílẹ̀ kẹ́yìn kéé ṣe ti yín ẹ̀rí pé tiwa ní ìsìn àbùkù kan lágbàdo wa nígbà tó ṣe pé àwa ń tiwa gbogbo nǹkan tiwa súkẹ́súkẹ́ ni àfòyìnbó lásán àfòyìnbó lásán tí àwọn náà lè dá sí màálù ni ìjọba wípé àfúlàní tó máa láwọn òkú màálù wá bí ma à ẹ máa jẹ bẹ́ẹ̀ kẹ́ni torí pé lè ṣe èwo lẹ́yìn ń gbìn èwo lẹ́yìn sìn nígbà táwa wí tán ẹ̀yin ò sí màálù o ẹ̀sìn màálù ẹ̀sìn àgùtàn o ẹ̀sìn ewúrẹ́ o àfẹlẹ́dẹ̀ gbogbo yorùbá wa da di ẹlẹ́dẹ̀ báyìí ah àdánwò wọ́n ní ìdí ẹlẹ́dẹ̀ lówó wa wọ́n ní ẹlẹ́dẹ̀ sísìn ní ìpamidòǹgbẹ ah yorùbá ìjẹkújẹ tẹlẹ́dẹ̀ lẹsìn sòkú yìí ayé tẹ ẹ máa ṣe òkú tẹ ẹ máa ṣe káyò èmi màálù bẹ́ẹ̀ ni ń jẹ tí fúlàní bá ti lóun kó màálù wa má yorùbá bá a a máa pariwo fúlàní ó màlúù fúlàní ó màlúù kí ló dé táwa ní ìsìn màlúù ṣé màlúù rẹ bí kókó wa ni màlúù náà wá ń jẹ́ ń bì ṣé táwa bá wá ń sìn yóò kù ni. ẹ wá wo owó tí ń bẹ́ǹdì màlúù láìla ìlọ ọkọ̀ dàbí kíáfù ìbẹ̀rẹ̀ sì rí ìyẹn ẹyọ kan báyìí tí ìbá ṣe pé nìsín náà tí wọ́n ń jà ń bá àwọn fúlàní ó màlúù náà ẹ rí ìyẹn kan báyìí tó ní màlúù two thousand jù bẹ́ẹ̀ lọ ìjọba ti ta màlúù ẹyọ two fifty thousand tọ́wá two thousand ṣé olówó kékeré lélẹ́yìn ṣé fúlàní hàn sórí fáwọn tí wọ́n máa jẹ wàrà tí wọ́n ní jẹran tó wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. so eléyìí túmọ̀ sí wípé àwa Yorùbá náà ó yẹ ká gbé àǹfààní ilẹ̀ tó lọ́n fún wa yìí. iṣẹ́ tẹ̀ ń bá ń ṣe ẹ níbi máa dáko ẹ níbi máa dáko lákòójú rẹ gbogbo àwọn ọjọ́ tẹ̀dá lọ́bí sẹ́ so ẹkọrí sóko ẹkọrí sóko ẹ̀dá kù torí pé oko tẹ̀ máa ń dáhùn àlùbáríkà ti máa ń wọ bẹ̀ yóò kú iṣẹ́ ń ṣe òní sínú wípé ọlọ́run rẹ̀ yẹn lọ́wọ́ èèyàn máa wojú èèyàn èèyàn máa wojú èèyàn kí ni èèyàn kan fẹ́ fọ́ kí ni èèyàn kan fẹ́ fọ́ tọ́ba tẹ̀ kọ́kọ́ dákú tó ẹ̀ pé o ti kóúnjẹ wálé rẹ̀ tó ẹ̀ pé fọ́dún kan ẹ̀ tún ṣe wàhálà ẹ̀ ń wóúnjẹ máa. arzikì ni àjẹpẹ́ gbogbo sẹ́tẹ̀ǹsẹ̀ owó tó ń bá rí ń bẹ eré ní ó ronú pọ́ kọ́lé ó ronú pọ́ sí nǹkan dáadáa láyé rẹ̀ torí di eléyìí ọlọ́run ọba ní ń rọ̀ wá lọ́rọ̀ láti sánmà ọlọ́run ta ní ń rọ̀ yín lọ́rọ̀ láti talẹni tó ní kápá lórí gbígbọ́ ìyẹn ni pé ta ni ń fún wa lọ́rọ̀ gbọ́ Allahu Rabbul Alamin kò sẹ́ni kan tó lè mú ni gbọ́rọ̀ bàbá wa màmá ò tó bẹ́ẹ̀ torí àwọn gan alára ta ló fún wa lọ́rọ̀ gbọ́ Allahu Rabbul Alamin mo létí kò pé kí n gbọ́rọ̀ ọlọ́run ní dékété ó ti sẹ́ àìmọye ẹni tí wọ́n ń pè ló di wọn yẹn táwọn kì í gbọ́rọ̀ etí náà ń gbẹ́ǹdè tiwọn kọ́ni ìfẹ́ lómi tóbi ju tiẹ̀ lọ wàláhì tí ọgbọ́n kankan ah, arákùnrin arákùnrin wọn kàn máa lọ tiẹ̀ ní pé ah wọ́n ti ń bá sọ̀rọ̀ kọjá àwọn ọmọ ẹgbẹ́ àwọn dínú ká hawla wàlà quwwata illa billah tí ọlọ́run bá wọn ṣàdánwò fáwọn wọn ní ká máa gbọ́rọ̀ ṣé ń tọ́da là ń gbọ́ àbáwọn gbọ́ púpọ̀ là ń tó ti wá gbọ́ ó ń kálukú kúkú máa ń tó ń gbọ́ pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ ẹgbẹ́ sọ̀látù fàátì ó lójú sọ̀látù ẹ̀ márùn tọ́lọ̀ ní ká máa ṣe lójúmọ́ náà ẹgbẹ́ sọ̀kúsọ ni yorùbá máa gbọ́ àbí ìṣe wọn máa bú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ọ̀rọ̀ wọn wọn máa gbọ́ àbá àwọn tíátà alfaad ọ̀rọ̀ wọn wọn máa gbọ́ àbí kó sì jẹ́ pé fújì á yorùbá wọ́n fẹ́ràn àwọn olórin láì wọ́n fẹ́ràn olórin láì àwọn ànábì tiwọn nù torí tuntun náà ni wọ́n gbọ́rọ̀ ọlọ́run tó kéne kéne kéne tuntun kéne tuntun àwọn tó bá ti gbé fún jìtì báyìí yóò bá ti jókòó ń bẹ̀ wọ́n ti jókòó ń bẹ̀ wọ́n ti máa mẹ́fìlà tí máa mẹ́fìlà tí máa mú fún un gbádùn eré fújì pọ̀ kò burú múra sí tí èkó láyé náà tọ́ ìgbọ́kúgbọ́ lọ́pọ̀lọpọ̀ ń fetí gbọ́ jàmà wọ́n yìí fi gbọ́ ń tọ́ da àbí ìṣẹ́yẹ́ pé máa fetí ti ẹgbọ́ ọkọ̀ ọ̀fọ̀ ni wọ́n máa ti ń pọ̀fọ̀ yóò jókòó tiwọn ni olórí ibú etí ló fi gbogbo etí rẹ̀ ló fi gbọ́fọ̀ tán ọ̀fọ̀ wa kọ́rí rẹ̀ fásitì àgbọn òsì ń bẹ̀ ẹ sọ Allahu Akbar ó ní mẹtímẹtí ni wọn kìíní kan gbọ́ ìjọba a ah, sọláàtì ló ń ṣe ní ìsọdún tó pọ́lì nìyẹn <laughs> ọ̀fọ̀ ló kọ́ ìwé rẹ̀ ẹ máa fi tún gbọ́ dáadáa alukur'an alukur'an alukur'an torí pé báyìí ṣe wà láyé yìí alẹ́ gan alẹ́ púpọ̀ wà láì tí ìbá máa fi ti yín gbọ́ dáadáa ìṣọ́ náà máa pọ̀ pẹ̀lú yín tí ìbá ti ń fetí gbà ìdá kò ṣòro kábúrú séèyàn kò ṣòro kábúrú séèyàn torí ẹ àwọn àlejò ẹni rí yẹn wọn máa ń sábà fẹ́ gbẹ pẹ̀lú tí wọn ń gbọgbọ púpọ̀ wọn sì máa jẹ àdánwò fún wa nígbà ìgbà tí ń gbọ́ dáadáa tẹ́ ń gbọ́ dáadáa tẹ́ ń gbọ́ alukurani tẹ́ ń gbọ́ rọlọ́ tẹ́ ń gbọ́ alukurani tẹ́ ń gbọ́ àlùjánu gan máa jìnnà sí pé léyìí báyìí àrímú àrímú. tòbí tá àlùjánu sì ti mú wa ibi tẹ́ ẹ̀ máa tẹ́ ń gbọ́ gbọ́kúgbọ́ tẹ́ ń jójo kújò àlùjánu máa dara pọ̀ mọ́ wọn. nítorí dání ká máa fi ti wa gbọ́. wal absar ẹ̀mẹ́yẹ èèyàn lọ́rọ̀ tó kalẹ̀ rẹ̀ gẹ̀dẹ̀ tó di òṣìṣẹ́ kálẹ̀ ni tó mú wa máa ríran Allahu Rabbul Alamin wa man yukhrijul hayya minal mayyit kálẹ̀ ni tó máa yọ alàyè kúrò nínú òkú kálẹ̀ ni tó yọ adìẹ kúrò nínú ẹyin Allahu Rabbul Alamin wa yukhrijul mayyita minal hayy tí máa yọ òkú jáde láti inú alàyè tó yọ ẹyin kúrò lára adìẹ Allahu Rabbul Alamin talẹni fẹ́ yọ ọmọ tó jẹ́ mùsùlùmí jáde lára bàbá tó jẹ́ káfìrí Allahu Rabbul Alamin talẹni fẹ́ yọ ọmọ tó jẹ́ káfìrí jáde lára bàbá tó jẹ́ mùsùlùmí Allahu Rabbul Alamin wọn náà ń dúpẹ́ bẹ̀rù amúr talẹni tó làkóso lórí gbogbo nǹkan ti darí gbogbo nǹkan bọ́ba ti ṣe fẹ́ Allahu Rabbul Alamin fẹsẹ̀ ẹ̀kọ́ lóòrán lọ ọlọ́ni bọ́ọ̀ ti bí wọn wọn ó sì dáhùn pípẹ́ ọlọ́ọ̀nà ni kò sẹ́ni tó lè ṣe gbogbo nǹkan yá àfọlọ́ nígbà tẹ́yìn káfíìrì náà wàá mọ̀ ọpọlọ ni kí ló dé tó fi jẹ́ kí nǹkan mi là ń sìn ẹ̀tọ́ sọ́lọ̀ fọ̀kúl wàá sọ fún ọ pé afẹ́lẹ́ àtẹ̀tẹ̀kù kí ló dé tẹ́ ìbẹ̀rù rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ẹni ká máa ṣe gbogbo ntọ́ lọ ní ká sí jìnnà sí gbogbo ntọ́ ní ká kí ló dé tẹ́ ẹ̀sìn ẹ mọ̀ kọ́lọ̀ ní ọ̀rọ̀ yín lọ́rọ̀ láti sánmà àtìlẹ̀ ẹ ló fún yín lọ́rọ̀ gbọ̀ ọlọ́run ló fún mi ní ìrànlẹ́ ọlọ́run ọba ló mú àlàyé jáde náà ló mú òkú jáde láti máa àlàyé kí ló dé tẹ́ ẹ̀ mọ̀ pé náà ló ní àkóso lórí gbogbo nǹkan kí ló dé tó fi wá jẹ́ pé ẹ̀ máa para rẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ẹ̀ máa sìn. fadhalikumullahu rabbukumul haqq eléyìí ni Allah olúwa yín ọba òdodo eléyìí ni Allah tí ọba yí ọ tó ń gbọ́ Allah Allah Allah bẹ́ẹ̀ máa ń pèsè Allah lẹ́yìn sìn kí wọ́n ń sìn bẹ́ẹ̀ wá sìn Allah òun sìn gọ́ọ̀dù ẹ̀rọ pé gọ́ọ̀dù wọn lè lò fún nǹkan mi abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ lédè English gọ́ọ̀dù kò purely kò purely mean Allah ẹ̀rọ pé nínú dictionary sọ́nà dórí Allah wọ́n sọ pé Arabic word for God kò sí dídí kò sí dídí because gọ́ọ̀dù wọ́n máa ń lò fún nǹkan mi nínú English wọ́n sọ pé he has now become the God of football àbí òye wa the god of football sáà sọ pé odidi allah of football mo rò pé yẹyin ẹ lédè english kí wọn god lè túmọ̀ sí allah ó sì tún lè túmọ̀ sí nǹkan míì tó lẹ̀ láwọn èdè sọ pé god àwọn èdè sọ pé god a sọ pé kí ni allah allah kò sí lò fún nǹkan míì àti sọlọ ń tọ́ da wa sòtẹ́lẹ̀ ìbáyé wa fẹ̀dẹ́ẹ̀lì kùmùlọ́ọ̀ eléyìí Allah rabbukumul haqq olúwa yín ọba òdodo ó túmọ̀ sí pé gbogbo ojú ìbá ti sọ lọ́ọ̀ kì í sọ ọba òdodo gbogbo ọba máa sì lẹ́yìn ọlọ́run ọba àbàjẹ́ ọba àránù ọba arọ́yìn ìdẹ́lẹ́ bẹ́ẹ̀ kó fọ́tí fún ọba àwọn kòsí tí ó lè sí tọ́ba jẹ́ tọ́ba òdodo ni sẹ́kọ̀ọ́ ní sọ pé kéèyàn pòórá sẹ́kọ̀ọ́ ní sọ pé kéèyàn parẹ́ àbí òye wa tó bá kọ́ bọ̀ òdodo ní sọ́yẹ kó máa túfọ̀ wọn pé wọ́n kú wọn á lọ bọ òkú ọba wájà ni ẹ pè ní tọ́ba wù àárín náà sáhọ lẹlẹ àkókò rí ma ntọ́ba wù yẹn pé ọba àwọ káàlẹ̀ lọ <laughs> ọba kànbì kànbẹ ó kú ọba àwọn afọbajẹ ọba kó máa lọ́nu kó sì máa òkú kó lọ bó ṣe wá kú. ayé sọ̀fọ̀kúfọ̀ káàkáà gbogbo ògbòrò ayé ẹ ń fẹ́ kí àwọn ọmọ lè bínú sí yín ni ẹgbẹ́ ní yorùbá lẹ́nu ńgbà ọ̀ya nínú onímọ̀kù ọ̀rọ̀ ikú àwọn ọba tó lè pẹ́ ah, ó dún àwọn pẹ̀lú ọkàn tó kú pẹ̀lú ẹ̀bùn tó ń pẹ̀pẹ̀pẹ̀ ọwọ́ káàlẹ̀ lọ bá àwọn bàbá rẹ̀ à tó burú ọjà ìbí kó jókòó nu pálọ̀ tó <laughs> torí ẹ̀ ọlọ́wọ́ bá ní kì í kú ọlọ́wọ́ bá ní kì í rùn ó ní alḥayy alqayyum òun lọ́ba abẹ́mi òun lọ́ba abẹ́mi àwọn àwọn yá wa lẹ́mìí lónìí wọ́n yá wa lẹ́mìí lónìí ẹ̀ mọ̀ káàsì àwọn abẹ tọ́ba tó yá ń kọ́ wọ́n tún láti mọ̀.

so nítorí di eléyìí báyìí kí wọn mú àwọn àrè ọlọ́run bá wọn bọ̀ òdodo nu fẹ̀mẹ́rẹ́ rárẹ̀ lọ́kẹ́ ìlọ̀gbọ́lẹ́ kí wọn á ní tó tún sẹ́kù lẹ́yìn ọba òdodo tí ìwà sànù ògbẹ́sí máa ń sin kẹ́mí lẹ́yìn ọlọ́run àánú lọ́wọ́ orí àánú lọ́wọ́ orí àánú lọ́wọ́ tẹ́lẹ̀ sọ pé dáǹsì ni kọ̀dá kọ̀dá ẹ mà tẹ́ra ẹ̀ ń Yorùbá lẹ́vù pé bàbá rò kí náà rò kọ̀dá ǹjẹ́ ẹ̀sìn ọ̀dá anulẹ̀ orí anulẹ̀ wà so torí pé tẹ́ ẹ̀ bá lè pe asínwín lásínwín ọ̀dájú pé asínwín ọ̀mọ̀ àwòrán rẹ̀ ló ń la kẹ́ ẹ̀ ẹ̀ tẹ́ wọ́n fẹ́ sọ́kọ́ àti lórí ọ̀nà ni ẹ̀ sí lórí ọ̀nà inú gbẹlẹ̀ wà inú gbẹlẹ̀ wà ẹ fi òdodo sísọ kọ́ra ó lè ṣe sábàbí kẹ́lómi ọ̀ma nà torí pé bẹ́ẹ̀ sì máa tẹ̀yàn jẹ́nu ẹ̀ ní sòdodo fún ẹ̀ ní sòdodo fún yẹ́wàá ẹ̀ àwọn kí mo sì tún ronú pé ń bá sọ̀rọ̀ òdodo àá èyí tó ń bá sọ tẹ́lẹ̀ kọ̀ òtítọ́ ni <laughs> ọ̀ bá sọ òdodo torí pé wọ́n ronú pé tó bá bá sọ òdodo yẹn ó lè bínú sí ọ wàlá ìfẹ́lẹ́ mi ṣèṣe pẹ̀lú bàbá rẹ̀ ní tí bàbá fi kú lórí àìdá yóò mọ pọ́nrọ́ léwé fún bàbá yóò mọ pọ́nrọ́ ní ah, níjẹ́ ni wàá tó bá bàbá yìí sọ̀rọ̀ mọ̀ ń wá chance mọ̀ ń wá chance ṣé kó wàá sọ fún ọpọ́ ń bọ̀ ni tètè sọ ní sòdodo fún bàbá rẹ̀ bàbá gbogbo ẹ̀tẹ́ ń ṣe gbogbo ẹ̀tẹ́ ń sọ̀rọ̀ gbogbo ẹ̀tẹ́ ń sọkọ́ gbogbo ẹ̀tẹ́ ń lọ́gbàá kò sọ́nà ń bẹ orí dúnìá o tí wọn bá bá bẹ kú kọjá o ẹ ti pàdánù àdé àwọn ọmọ yín o ó sì rà kó ń bẹ ó ní dúró torí wọn ṣe pé o ó rà kó ń bẹ tó tó bá tóbi jẹ mẹ́ta wà kútọ salamu alaykum wa rahmatulahi wa barakatu ọmọ nù ọmọ bò ọmọ wa aleykum salam aleykum salam wọn ní kí n gbé mílíkì wá fún kí n bá ń gbé àwọn ẹ ẹ gbé láìsí wọlé ẹ gbé wá fún bàbá kan sọ sẹ́wọ̀n ẹ̀yin ti gbé láti kalẹ̀ ẹ dákun ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ́njú ni ẹ dákun torí tọ́lá ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ́njú ọ pàtàkì púpọ̀ ọ pàtàkì púpọ̀ má jẹ́ wọ́n mo fẹ́ délé mo fẹ́ délé so ọlọ́run ọ̀ràn ọ̀lọ́ sẹ́rí bàbá nǹkan láàrin rẹ̀ sọ́lọ̀ wà lẹ́wọ̀ lè túbà ọlọ́run aránṣẹ́ pé ọkọ yóò dáa fún ọmọ mi láti ní ká ẹ máa ṣe nù ó rí gbogbo àwọn jágbajàgba ńlá já dànù mo ti túbà tí ẹ wá rò pé tí ó mú mi pàdánù àdúrà ọmọ mi gan ọ̀fẹ́ mi gan ọ̀fẹ́ wàlá ọ̀pọ̀lọpọ̀ bàbá máa tú bá bẹ̀. ó wá lè jẹ́ pé ọ̀sẹ̀ tí ó tẹ̀lé bàbá àwọn kù ẹ wá wò bóyá ọba ṣe regret tó àwọn ìmọ̀ yẹn bàbá ló ti kú bẹ̀ tó máa ń regret nígbà tó ẹ̀ láyà bàbá tí ẹni ká ọ̀ láyà tó sì ṣòdodo fún wa bí bàbá bàbá lọ́wọ́ láyà láti sọ fún sebóríire làwọn máa ń sì di ìsìláàmù rí kí ló dé táà ní bá àwọn bàbá tiwa sọ táà ní bá àwọn ìyá wa sọ nítorí pé yóò wù wá bí bàbá bá kú bí màmá bá kú kẹ́nu wọn ràn àti ṣàdúrà fún wọn torí pé àmọ̀ fún wọn kú lórí alẹ́sìláàmù torí ẹ̀ gbogbo nǹkan mi tó bá ti yàtọ̀ sí pàǹsí lọ ìranu ni o fàánà tó sọ̀rọ̀ fún un ọlọ́run níbo lè wá ń lọ ẹ̀ ń kó ndí òdodo ẹ̀ ń lọ bí ìranu kí ló ń sẹ́yìn kadhalika haqqat kalimatu rabbika 'ala alladhina fasaqu annahum báyìí ni ọ̀rọ̀ ọlọ́run bá ti sẹ́ lórí àwọn apòkí o ọlọ́run ti sọ ṣáájú àdéhùn rẹ̀ àkọọ́lẹ̀ tó ti kọ́ fún wọn ni pé wọn ò ní gbàgbọ́ ìyẹn ni pé àwọn pòkì àwọn ò ní gbàgbọ́ ọlọ́run bá ti wá pòkì ọlọ́run yájọ́ kan ní ẹni tó yẹ pé ọmọ kí alukur'an tí ó sì máa ronú nípa ọlọ́run ọba dákun fi wá mọ̀nà lọ́nà wa dáradára wa ọmọ ni kò sí wa wa lọ́mọ àná àwọn òkú tó kú lórí wọ́n wọ́n sì gba anabi wa muhammed sallallahu alaihi wasallam gbọ́ ó ti ṣe ọlọ́run ìránṣẹ́ ọlọ́run ọba ni tí wọ́n sì kú lórí bẹ́ẹ̀ ọlọ́run bá àforíjì wọn ọlọ́run bá yáàfẹ wọn ọlọ́run bá sekú sinmi fún wa ètò bá ti sẹ́kọ̀ àánú wàhálà tó wà nù dààmú tó wà nù yà nínú ọlọ́run dákun bá wa dín àbí bá a gbé kó pátápátá tó o bá sì ní gbé kó pátápátá bá a dín kù torí pé òní nǹkan kan fìyà tó fi jẹ wọn ṣe òní nǹkan kan fìyà ṣe ọlọ́run wa dákun foríjì wọn ọlọ́run kẹ́ wọn jọ wọn gbogbo àtàwọn náà bá kú já kú lórí al-iman gbogbo àtàwọn àbẹ láyé já máa bẹ lórí al-islam tí wọn lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n gbọ́ ọgbọ́ lódodo ní kọ̀kọ̀ wọn àti gbangba wọn tó lóye wúlò fún wọn láyé tó wúlò fún wọn lẹ́yìn ikú wọn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ìdánilẹ́kọ̀ọ́ wa tó